Báwo wá ni ṣé voice ti ń wá báyìí? Mi ò mo tiẹ̀ tí. Ṣé voice ń wá báyìí? Ó tún wá báyìí, àbí? Ọ̀rọ̀ tí a máa bára wa sọ, òun náà ni ọ̀rọ̀ nípa ohun tí ń jẹ́ ìṣe fún ẹ̀mí ara ẹni, ká ṣe nàsíhà fẹ́mi wa. Nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó já sí pé òun ló ṣàlàyé bá a ṣe ṣe dáadáa sẹ́bí bá a ṣe ṣe dáadáa sára tá a ṣe fún ìyàwó tá a ṣe fọmọ tá a ṣe fún tá a ṣe fún níbọ̀ ẹni tá a ṣe fún gbogbo ẹni tá a mọ̀ àtẹni tá a mọ̀ ẹ̀sìn Islam mùsùlùmí ló ní àlàyé nípa pé kí ni o nípa ká ṣe dáadáa ẹ káwa náà wá ṣe nàìjíríà fúnra wa kọ́rọ̀ wa má dàbí ẹni tí ń pa àwọn èèyàn síbi dáadáa pé ẹ wá wọ ọkọ̀ ọ̀la tóun ò sì wọ́ kọ́rọ̀ wa má lọ dàbí ẹni tí ń sọ fáwọn èèyàn pé eléyìí ló dáa eléyìí ni ẹ ṣe eléyìí ni múyàn jẹ́ ire eléyìí ni múyàn ní jẹ́ ni ẹni ire níwájú Allah eléyìí ni múyàn rálì jẹ́ náà eléyìí ló múná ṣe kí onímúyàn jìnà sí ní àtẹ̀ṣẹ̀ àtìyà káwọn èèyàn tá a wá ń sọ fún máa ṣe káwọn máa put into practicing káwa tá a wá ń sọ gan fún ara wa káwa gan má tiẹ̀ wá ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n upgrade ní imani wọ́n upgrade ní faith wọ́n tẹ̀síwájú nípò látara wáàsí tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn ó wá ṣe ni lé mọ̀ pé àwọn àfáà tí ń ṣe ohun táwọn èèyàn kan ti bẹ̀ẹ́ gbókùn àwọn gan wàá ṣe aláwa ń sọ fún wa nínú al ṣe mọ̀ tiwa ọ̀rọ̀ Al-Qur'an àtọ̀rọ̀ ni àtọ̀dọ̀ àwọn àfáà tó bá ti lẹ́rìí tó bá àgbọ́yé àwọn sàábí ànábì mu Allah ń sọ fún wa nínú alukur'an nínú suratu sọ́ọ̀fì ẹsẹ̀ orí ẹlẹ́ẹ̀kejì débi ẹlẹ́ẹ̀kẹta tọ́ Allah ń sọ fún wa níbẹ̀ mọ́kí tó lọ bẹ̀ ẹjá lọ sínú suratu lubakora ní àyà 44 Quran chapter two verse forty four. ń sọ fún wa bisimilahi rahman rahim Allah أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون ألاني أتأمرون الناس بالبر ah ẹ máa pa àwọn èèyàn láṣẹ pẹ̀lú dáadáa ẹ̀yin tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pẹ̀lú kíni o pẹ̀lú dáadáa watansawna anfusakum tẹ́yin wá ń gbàgbé ara yín ẹ̀yin ní káwọn èèyàn máa ṣe dáadáa ẹ̀yin gẹ́ ò wá ṣe àwọn èèyàn sì ń ṣe ẹ̀yin ò sì ṣe wa antum tatluna likitaba wa antum tatluna likitaba ẹ̀yin lẹ́ ń ka tírà fún wọn ẹ̀yin lẹ́ ń ka lẹ́ ń ka ìwé fún wọn Quran chapter two verse forty-four wa antum tatluna likitaba ẹ̀yin lẹ́ ń ka ìwé fún wọn lẹ́ ń ka tírà fún wọn ẹ̀yin lẹ́ ń sọ pé dáadáa ti ń bẹ náà lùkùránì fún wa súnà ànábì ni ẹ ṣe ọ̀rọ̀ kùránì ni ẹ tẹ̀lé eléyìí lẹ́sìn eléyìí ló dá eléyìí ni ò dá ẹ̀yin lẹ́ ń kà á fún wa. ìlìmọ́ẹ̀zà tẹ̀sánsáwọ̀nà àǹfọ̀sàkùn kí ló wáá dé tẹ́ fi wá gbàgbé ara yín afalẹ́ ata àkìlù aláàánú à ah, ṣé ẹ wòye sí ẹ ṣe làákàyè sí ni. ó sáwùndì bákan tá a bá rí mùsùlùmí tí ń bá ń sọ́nà ní tí ń bá ń jìyà tí mùsùlùmí sì wá ń bẹ̀ tá a láà kẹ́ tí wọn yà sí tí wọn dìde sí ìyá wa ń jẹ mùsùlùmí kódà mùsùlùmí sì ń wòran àwọn ní tí wọn ń nà di orí ní tí wọn ń mérí nígbà ah ìyá tí ń jẹ ìyá alágbájá tí ń jẹ ó mú kínní àbú àbú kínní ah ìyá yẹn pọ̀ o wọ́n sì lágbára àti ṣàánú ẹ̀ wọn sì ní yà sí ẹja bọ́ síta ẹja ṣe ẹja ṣe kí ló máa ń pè kínní yẹn náà ṣe population call wọ́n máa ń pè ní wọ́ọ̀dù kan tá a bá fẹ́ ṣe calculation pé ká fẹ́ ṣe ká fẹ́ bọ́ta ká lọ ka àwọn èèyàn ẹ já lọ ka èèyàn tí yà ń jẹ láwùjọ lónìí ẹ wo nọ́mbà mùsùlùmí ní àwọn tí yà ń jẹ aláàsì kẹ́ mùsùlùmí púpọ̀ àní owó aláìsìkì nǹkan kan dàn wá. ṣùgbọ́n mùsùlùmí tí yà ń jẹ ti pọ̀ jù kí kálukú náà wo eré ọ̀dọ̀ ẹ̀ káwé wá gbégbé wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ohun tí wọ́n fi hijack ẹlòmíì kò kọjá kíni o kò kọjá pé kíni o níbi àìsíkì ni ẹ̀hẹ́n tá a bá ṣe sensor gbogbo everybody ká ní mùsùlùmí nìkan la fẹ́ ṣe sensor wọn àwa fẹ́ wo àwọn tí wọ́n pọ̀ nínú àwọn mùsùlùmí mùsùlùmí ń sọ́nà ní púpọ̀ bẹ́ẹ̀ sì ni ẹ wò gbòòrò ẹni tó corrupt jù orúkọ mùsùlùmí náà lẹ́ẹ̀ máa gbọ́ ṣùgbọ́n tí mo máa ń lọ ńbẹ̀ kan nìyẹn àwa la máa ń sọ fáwọn èèyàn ẹ máa tọrẹ ẹ bùn àwọn èèyàn ní nǹkan ẹ ṣe dáadáa ẹ jìnà sígbá ẹ jìnà sáwo àwọn tí sì ń sọ tá a láàkẹnu wa tí wọ́n ń jòkó tó ń gbọ́ wá sí ìyá sì ń jẹmọ ìyá rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ó lágbára àti kẹ̀ bùkátà tẹlómiín nídìí tí ó fi survive wà láìla azeem kò two hundred thousand ẹlòmíín sì ń kó two hundred three hundred yìí sì ń kó lọ patí ń sì ń kó o jáde ń sì ń ná lórí nǹkan tí ò nítumọ̀ gbogbo àwọn tí wọ́n ń jáde kiri gbogbo yín náà tẹ́ ń gbọ́ àwọn tí ń lọ kílọ̀bù ẹni tí ń lọ gbogbo àyín tẹ́ kọ̀rọ̀pù tẹ́ dọ̀tí nù yín ọ̀pọ̀lọpọ̀ yín náà mọ́wó tẹ̀ ń ná ẹlòmíín náwó sí fúrọ̀ ilé ìyàgbẹ́ ń gbóbìnrin tòní tí ó gbé láàárọ̀ tòní tí ó gbé lọ́sàn-án ní sì ń sanwó fún wa. obìnrin ẹlòmíín náwó tiẹ̀ fún àwọn tí yà ń jẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn nítumọ̀ sí. Si kódà nínú fámìlì rẹ̀ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ pàápàá tá a bá wá ń sọ̀rọ̀ ìpè dáadáa lérè ká ṣe sàárà ká tọrẹ èrè ń bẹ́ńbẹ́ tá a bá wá ń pariwo bẹ́ẹ̀ ìjà náà tiẹ̀ jòkó ká tiẹ̀ wá ṣe wá àṣefẹ́mi ara wa. òun ni àáfàá àgbà kan náà wọn àáfàá ó ti kú tipẹ́ púpọ̀ ṣùgbọ́n àwọn àáfàá wa. wọ́n wá mú tírà rẹ̀ wọ́n wá ń ṣe ṣẹ́ríwò tírà rẹ̀ àfa tí wọ́n ń sọ ni Abu Ishaq al alibiri òun ló kọ tírà tí wọ́n ń pè ní Manzuma tó tí Manzumatul Albiri fil adab àṣeyìkì wáyá yàlẹ̀ àdúrí muhaddis àgbáńlẹ̀ Yemen àwọn náà ṣiṣẹ́ rú tírà ni àwọn pè ní asamaru alimustatab. Afa ni wá ń sọ nù ni tiẹ̀ ìyẹn àáfàá àlìbírí ó ní wàkúlì ya nasila anta aula ó ní wàkúlì ya nasila anta aula bínúsí kàlá ó bí akílẹ̀ká kọ́ dín nazarita ẹ̀rí nǹkan ó ní wàkúlì ìwọ ẹ̀mí mi máa sọ fún mi ìwọ ẹ̀mí mi ṣàlàyé fèmí náà bóyá mo ti sánjú jù bóyá mo ti dájú jù àbí mo ti ẹ̀ ti láwọn jù kálukú náà máa wọ rẹ̀ ó dàbẹ̀ ní kí mo fẹ́ ṣàwọn láàrin méjì ń bẹ̀ yẹn o mo sì lè ṣe nǹkan báyìí o mo sì lè ṣe nǹkan báyìí fẹ́ nìyí o agbára mi gbé kí n ṣe nǹkan báyìí fẹ́ nìyí o kí wọn náà máa wónú ẹ̀mí rẹ̀ kẹ́rì ẹ̀kan máa jẹ́wọ́ náà kó máa jẹ́ èmi náà tèmi náà ń sọ̀rọ̀ láfààní wà kúlì yánà sí ìlà àǹtà àwòlá wà kúlì wá jẹ́ fún mi náà yá nẹ̀sí yí nẹ̀síyà tí mò ń ṣe nẹ̀síyà mi wá sí mi tí mò ń ṣe fẹ́yìn èèyàn pé kẹ́ ẹ yáre kẹ́ ẹ ṣe dáadáa ẹ má ṣe bọ ẹ má ṣe bídíà ẹ má jalè ẹ má ṣe zìnà ẹ jìnà sára mu gbogbo ohun tẹ́mi náà ń sọ yẹn kó máa jẹ́ nẹ̀síyà fẹ́mi náà ìwé ẹ̀mí mi máa sọ fẹ́mi náà tí n bá ti fẹ́ tìrẹsípáàsì fà mí sẹ́yìn wàkúl ìwé ẹ̀mí wàkúl ìyàwó náà sọ fún mi wàkúl ní sọ fẹ́mi náà sọ fún mi náà ohun tó yẹ kí n gbọ́ ohun tó yẹ kí mi náà gbọ́ sọ fún mi yá nà sí yí ìwọ nà sí àmì ìwọ wá sí mi tí mò ń ṣe fáyé bí mo ṣe ń sọ ẹ fáyé òun náà sọ fún mi náà gbogbo yín náà tẹ́yin náà ń gbé tẹ́yin náà jòkó tẹ́yin náà ń gbọ́ nǹkan tẹ́mi náà ń sọ àtẹ̀yin tẹ́ padà máa gbọ́ kíkálukú náà wo agbègbè rẹ̀ wò àwọn nǹkan tágbára rẹ̀ ká ń bẹ̀ tó o lè ṣe fún yàn èèyàn ló ṣe fún kì í ṣàtẹ́gùn ìyá náà sí ìlà àǹtà haúlá tèmi náà bá kọ́ gba wáàsí yẹn tó o bá ṣe fún mi wàá rí i pé ìyẹn gan náà ló fi ń dáa jù wáàsí tí mo fẹ́ ṣe fáyé nǹkan tí mo fẹ́ sọ fáyé kọ́kọ́ sọ ọ́ fẹ́mi náà là ń tà haúlá òun ló fi ń jásíkú wọn náà ní pààtì lára mi bínú sí híkà òun ló fi ń dáa ju nàìjíríà tiẹ̀ náà lọ́kẹ́ ìwé ẹ̀mí mi ṣe wá àṣìfẹ́ mi náà bínú sí híkà láò bí akílẹ̀ká kọ́ dín nazarita wá sí ẹ̀dìmí náà ní bùkátà sí kì í ṣe làákàyè tí mo kọ̀ fi ń sọ̀rọ̀ tí mo fi ń gbọ́rọ̀ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà ní àfa yẹn á mo kọ̀ láìka àfa yẹn ni ó jẹ́ ń tù ó tutù ó kúlù ṣe kínní ó ṣe gbàǹkan ṣe kankan ẹ fi làákàyè lẹ̀ ẹja ò nẹ̀ sí àtàwa náà tí gbogbo wa náà tá a fèlè táwa náà ò múlò àlàlà ń bá wí ń bẹ̀ níbẹ̀ o pé atamuruna nnasa bilbirri wa tansawna anfusakum wa an eh, wa antum tatluna alkitaba afala ta'qilun ẹ̀já ṣe làákàyè níbi nàṣíyà yìí níbi orin ẹsẹ̀ kan yìí àfa àwọn tí wọ́n ṣiṣẹ́ lóò tíra ìbá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń o nasihu min nasihi fi ahazi ilimanzuma summa raja'a ala nafsihi wọ́n ní àáfàá tó ń kọ ọ̀rọ̀ torí pé orin yẹn pọ̀ láti ilẹ̀ láti bẹ̀rẹ̀ oríṣiríṣi ṣápítà ni nẹ́sàrà mi nùsìhì àáfàá yìí náà ṣe wáàsí nínú àwọn wáàsí rẹ̀ tí ń ṣe. fi áàzì limanzuma nínú tíra tá à ń sọ èyí tó kójọ yìí sùn mọ̀rọ́jà ala nafsi torí pé tíra yìí orin yìí tẹ́ bá lọ láti bẹ̀rẹ̀ dé parí bó ṣe pọ̀ tó one hundred and kìíní kan pages ló wà ń bẹ́ẹ̀ gbogbo péjì sí tíra yìí one hundred and forty eight sí forty nine àbí wá one fifty gbogbo ẹ̀ wá sí ni gbogbo orin nì láti bẹ̀rẹ̀ dókè àti wá ń débi àti parí ọwọ́ gbẹ̀yìn ẹni bá ka tíra náà tí wọ́n fẹ́ parí ẹ̀ tán ó dàbẹ̀ ní pélé yìí náà ẹ̀hẹ́n lára àwọn ọwọ́ the end ló wà àáfàá tó wá ń ṣe commentary lórí tíra yìí wá ń sọ fún wa pé àáfàá oníwàásí náà ṣe kí ni o rọ́jà àìlẹ̀ nẹ́ẹ̀sì òun náà wá gún lọ bẹ́ẹ̀mí ara ẹ̀ pé tiẹ̀ wá gbọ́n náà èmi ni mò ń sọ látàárọ̀ àwa là ń ṣe wáàsí láti jọ ọjọ́ yìí èwo ń tàwa náà jáwa náà san tiwa fúnra wa àwa mùsùlùmí là ń pariwo ìsìláàmù lẹ̀sìn ìsìláàmù lẹ̀sìn ìsìláàmù lọ́nà ẹ kú ní mùsùlùmí má kó ń gèvèrí ó dáa gbogbo àwọn nǹkan tó kù tó ìsìláàmù ní àwa ṣe kalẹ̀ mélòó ló ti wá ṣe ń bẹ̀ mélòó ni wọn náà ti ṣe ń bẹ̀ wọ́n yẹ kúùlù láwù àfáàyè wa ń sọ fúnra rẹ̀ pé anta ayuwa nasihu aula antun siya nafsaka pé ìwọ tó ń ṣe wá sí o ìwọ náà ló fi ń ráìtì ló fi ń bẹ ní best position kó o ṣe wá sí fẹ́mi ara rẹ̀ nífi sọ pé wàkúlí yá nàṣíhì là ń tà áúlá bínúṣìhì kàlá o bí akílìkà kọ́ di nàzàrìtà ẹ̀rí ṣégi aya ní ohun tá a bá ń sọ ni pé kí ni anta ya ayuwa nasih ìwọ oníwàásí ẹ̀yin mùsùlùmí ìwọ náà tó ti ríra ẹni pé ojú ọ̀nà tó dá ló wà ráìtìn ló wà o ò lẹ́bọ lẹ́rù gbogbo nǹkan tó ń ṣe proper ṣé níbi ẹ kára yẹn lọ́wọ́ níbi aspect sàárà ṣe proper. anta haula antun siha nafsaka àwòtán sí ànafsaka ìwọ náà ló fi ń dá jù kó ṣe wáhà sí fúnra rẹ náà ẹ̀hẹ́n ẹ kọ́kọ́ lọ ṣe wáhà sí fúnra yín náà kẹ́ ẹ tó bọ́ta wàkúlí yáàní sí làǹtà àwòlá àfààní wa sọ pé kí ni o ìwọ tó fẹ́ ṣe wáàsí ìwọ náà ló tọ́ kó o ṣe wáàsí fún ara rẹ ná bínú sí hikala ó bí akílíkà kọ́ọ̀dìnà zarta wáàsí rẹ la fẹ́ gbọ́ ìmúlò rẹ la fẹ́ wò kì í ṣe pẹ̀lú kíni kì í ṣe bí pẹ̀lú pẹ̀lú pẹ̀lú làákàyè làákàyè tó fi ń sọ nìkan ọwọ́ á mú wa wà máa náà hù ìtumọ̀ ohun tí ó ní yìí ń sọ ni pé kí ni annahu la yanbaghi li insani kò tọ́ fún ẹ̀dá kan an yansiha kó máa ṣe wáàsí nìkan gbọ́dọ̀gbọ́dán wa huwa murtakibun lima nasaha fihi kó já sí pé òun náà ní tó wá ń kó sí nǹkan tó ń ṣe wáàsí káwọn èèyàn má ṣe òun ní tó ń kó sí nǹkan tí ń ṣe wáàsí káwọn èèyàn ṣe kí ni ọ̀kan má ṣe bá a ti ṣe ń pariwo tó pé sàárà dáa ọrẹ dáa kátó ọrẹ ká ran ara lọ́wọ́ ká ran ẹ̀sìn lọ́wọ́ ee ó máa wọ́n nu mùsùlùmí tí màá ń tọrọ lónìí bẹ́yàn bá ní problem tó bá sunkún lọ mọ́ṣáláṣí ń jẹ́ ọjímọ̀ nígbà ẹ dákun ìyàwó ẹ̀ wà lọ́sípítà ni ẹ dáwọ́ fún un kò sówó mọ́ wọ́n ṣe operation fún ìyàwó ẹ̀ tó fi bímọ ni àbá ìsàn kan ní í ṣe wọ́n gbé lọ bẹ̀ ẹ fún un èló ló wá ní the hundred thousand níjọ́ ọjímọ̀ fa pẹ̀lú bí mọ́ṣáláṣí ṣe tóbi tó táwọn èèyàn wá bẹ̀ tí wọ́n tóbi tí wọ́n gbé mọ́tò wá àtàgbádá àti nǹkan kan mọ́ra wọn tipátipá lẹ̀ fi rí two thousand seven hundred and fifty naira tẹ́ ẹ bá gé bá fò lọ tẹ́ ẹ gé bá fò bọ̀ tẹ́ ẹ gbé kiri tẹ́ ẹ gbé kiri bọ̀ nígbà tẹ́ ẹ bá ṣàjọ tẹ́ ẹ bá ka àjọ tó bá pé seven thousand wọ́n tíráì ni èèyàn kan sì ń bẹ́ ń bẹ́ tí ń promise àlè lówó ara wọn ti ń ra mọ́tò fóbìnrin tí kì í ṣe ìyàwó ilé wọn tí tí wọ́n sì ń tẹ̀lé kiri yẹn dẹ̀kẹ̀ yẹn náà wọn ṣe pé kí ni o kò sí nǹkan tó jẹ́ lẹ́gà láàrin wọn mùsùlùmí náà ni wọn o lópin ìgbà tó bá lẹ́bọ lẹ́rù. ó wá burúkú jù fún àwọn tá a wá ń sọ àtẹ̀yìn mùsùlùmí tẹ̀yìn náà náà náà fẹ́ ṣẹ̀sìn káwọn èèyàn máa sunkún lẹ́gbẹ̀ẹ́ rẹ agbára rẹ sì gbé nǹkan tí ń pa á lẹ́kún láti sọ́ọ̀bù ẹ̀ èmi ló dé tí wò fẹ́ káàlà lò wọ́n fún nǹkan rẹ̀ ó burú díẹ̀ wa huwa murtakibun lima nasaha fihi ó burú kọjá sí pé wọn náà ló tún wá ń ṣe kí ló tún wá ń kó sí nǹkan tó ń ṣe wá sí fáwọn èèyàn ń bẹ̀ qala ta'ala Allah sọ nínú ẹ báwọn afáà ṣe ń sọ̀rọ̀ ní mọ́yà Al-Qur'ani wá báwọn ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn kì í ṣe kọ́mẹ́dì Allah ní ya ayyuhal ladhina amanu ya ayyuhal ladhina amanu lima taquluna ma aláàníyá ayyuhalladhina amanu à ah, ẹ̀yin mùsùlùmí lima lima taquluna ma la taf'alun kí ló dé tẹ́ ẹ fi máa sọ nǹkan tẹ́ ẹ lè ṣe èmi ló dé tẹ́ ẹ ń pera yín ní nǹkan tẹ́ tí tó à ah, kì í sún yẹn ń dáadáa there is no retirement in goodness there is no retirement in what in doing good to the masses or to your family to your to, to anybody around you èèyàn kì í sinmi pé ẹ eh, à mo ṣe kan lánàá à èmi nìkan èmi ayé tèmi ayé tí nìkan mo wá ni à ṣé ojoojúmọ́ kọ́lá láyìn ṣoore fún ọ ni kò séèyàn kan tó o ṣeré fún un ti ń bẹnu kọ́dà lọ́pọ̀ oore rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ni tó o bá ṣe fún ari ń bò mí. ìyà ń jẹ mùsùlùmí máa ń bà mí lọ́kàn jẹ́ tá a bá ra wọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tó já sí pé àwọn ni wọ́n wá ń fẹ́ máa ṣe nǹkan tẹ́sí ni a máa ṣe jù yẹn tí máa ń dùn mí ni pé ah àwọn ènìyàn yóò bá gbà sílámù kò bá sì wá dà á ní ìdírò àwọn eléyìí inú ẹ̀sìn ìyẹn lè máa ṣàdúà fáwọn eléyìí pé káàlà yíyẹ kan wọn padà kó yẹ kí wọ́n gba Islam torí ohun tí wọ́n ń ṣe yìí a ní bùkátà sí sínú ẹ̀sìn kì í ṣe kẹ́kọ̀ọ́ wá jòkó síbi kan kẹ́ wá pọ̀ ńbẹ̀ fáá kálukú wá ń sọ nítẹ́nu ẹ bá ebi wá ń pa àwọn èèyàn lọ́nlẹ̀ bíi lẹ̀bi ẹni. nǹkan fi kọ́ disturb mi. tọ́ aláàní kábùrà mẹ́kìtà ìndàláyé à ń kábùrà mẹ́kìtà ìndàlá ìyà tóbi ni ó tóbi kò dáa ìyà tó tóbi lọ́dọ̀ Allah an taqulu ma la taf'alun kẹ́ ẹ máa sọ nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ má sọ nǹkan tẹ́ ẹ lè ṣe ohun tẹ́yin náà bá ohun tẹ́ ẹ bá ń sọ ẹ máa ṣe kọ́rọ̀ yín má lọ́ọ́ dàbí àwọn tó já sí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀ ń fi ọ̀rọ̀ pe àwọn èèyàn sẹ́sìn ṣùgbọ́n wọn fi ìwà sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín nísìnyí ó yá alára bàjẹ́ láti gbógun tìyín tó bá dé fẹ́ ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n àwọn tí ń bẹ lẹ́mìí ara rẹ̀ kò yá lára àti kọ̀rẹ́ẹ̀tì àwọn ara rẹ̀ torí ìdí èyí ń kọ́ Allah tó sọ náà Al-Qur'an Allah ni atamuruna an-nasa bil-birri ayé àti mọ̀kálẹ̀ kan wa tansawna anfusakum wa antum tatiluna al-kitaba afala ta'qilun. Imamu Safari ni wọ́n mú ọ̀rọ̀ Safari ni wá sí ibi báyìí ṣùgbọ́n mi ò lọ sí ibi yẹn torí àsìkò tí ò sí. Àti pé Safari ní, case wà lórí Safari ní níbi àkídà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ máa tẹ̀síwájú. Falaisa ahadun minan nas. Wọ́n ní kò sẹ́ni kan nínú àwọn èèyàn. Arfa'u minan nasiha tó tóbi ju nasiha lọ. Àtàfà tí ń ṣe wáàsí, àtẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi, kò sẹ́ni kankan nínú wa tó ju wáàsí lọ o. Fannasihatu dinun nasiha wáàsí ẹ̀sìn ni kama fi hadisi Tamim ad-Dari gẹ́gẹ́ bí ṣe ń bẹ níbi hadisi tí Tamim ad-Dari tó gbà wá radiyallahu anhu anna an-nabiyya ó ní anna an-nabiyya ó ní ànàbí sallallahu alaihi wasallam kọ́ọ̀lù ànàbí sọ pé ad-dinu nasiha ad-dinu an-nasiha wáàsí dín ẹ̀sìn an-nasiha nasiha ni ìgbà ìtẹ̀lé Allah ni ìgbà wáàsí ká ṣe wáàsí fúnra wa ká sì gbà á àwọn sábẹ́ wa béèrè pé tọ̀ ìtẹ̀lé ni ìgbà wáàsí ni kúlínà liman abà lọ́dọ̀ ta ni lillahi nuru Allah wàlẹ̀ kìtàbì yìí inú tíra rẹ̀ wàlẹ̀ rọ̀ṣúlì yìí àtọ̀jọ̀jọ̀ òjíṣẹ́ rẹ̀ wàlẹ̀ ayimmati wàlẹ̀ ayimmati lil muslimina àtàwọn kíni àwọn olórí àwọn olórí tí wọ́n ń darí mùsùlùmí wà àmẹ́tì yìí àsìkò ò sí púpọ̀ fún mi. Wọ́n ń pe ẹnìkan ní a clown lórí social media. Ó kọ ọ́ papọ̀ ni o. Orúkọ ẹ̀ ó kọ ọ́ papọ̀ ni. Small letter A ló fi kọ ọ́. Ó wá fi clone, bóyá clown, bóyá clone ni ó fi sí i. Ẹni yìí kì í ṣe Mùsùlùmí. Nàsárá ni. Nàsárá ni ló jẹ́ ó wá ti wá ń ṣe nǹkan tí ń ṣe lọ yìí humanitarian service èyí tí wá ń ṣe lọ ó ti pẹ́ o fún bí wá bí ọdún mélòó kan bóyá méjì mẹ́ta mẹ́rin èyí tí mo ṣáà ti mọ̀ nísìnyí tí mo ti máa ń rí lọ́nà láàrin tí ń lọ bóyá bí ọdún méjì ó lè ti wá wà in existence jù bẹ́ẹ̀ lọ kémi tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní mọ̀ ni mo dárúkọ yẹn ah allah akbar ìbájá sí pé ó bá lè jẹ́ mùsùlùmí ni káàlà ó ń ta ọrẹ débi pé àwọn mẹ́ńbà ẹ̀ àwọn followers ẹ̀ àwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ irú ẹ̀mí tóun náà ní gbogbo wọn náà ní ẹ̀mí ìṣe ẹ̀mí ìṣe lòun náà ní àwọn ọ̀nà tóun wá ń gbà tí ń fi ń ran àwọn èèyàn lọ́wọ́ tí ń fi ń support kárí àwọn èèyàn ọ̀nà bíi kó test wọn ni. ọmọbìnrin yìí nìsín yóò kàn máa lọ ni àwa wò á wo àwọn tó ń jẹ́ bí àgbàlagbà àbẹ́ni tó dé pé ń sọ́fà bẹ́ẹ̀ láàrin ọjà àbí ọ̀nà àbí ládùúgbò kan lágboolé akọ̀ṣà kan máa rìn kiri from state to state ó wá lé láwọn ìyá kan tí wọ́n jókòó síbi kan àbí ìyá kan tí ń ṣalábàárù àbẹ́nìkan tí ń kiri omi àbẹ́nìkan tí ń kiri yẹ̀pẹ̀ àbẹ́nìkan tí ṣàárín ìyá kiri àdúgbò ó wá ní ẹ dákun ẹ ẹ̀ẹ́dẹ̀ fún mi ní hundred naira kí n fi jẹun ibi ń pa mí ẹlòmíràn á wò báyẹn pé ọ má lọ wáṣẹ́ ṣe ẹlòmíràn á wò pé kí n fún ẹ̀dẹ̀ náírà ìyá ń jẹ ẹ́ ni ìwọ tó rí báyìí àwọn ẹgbẹ́ ń ṣiṣẹ́ àwọn tí ó bá fẹ́ ní lọ́ọ̀kì ń jẹ́ náà ẹ̀dẹ̀ náírà kò sí wàhálà ìyá kan ń ṣe alábàárù ìyá ní ṣẹ̀ṣẹ̀ ru ọjà tán ni ìyá àgbàlagbà ni o ìyá yẹn ṣẹ̀ṣẹ̀ ṣe alábàárù tán ó ṣẹ̀ gbé ọjà ó ṣẹ̀ gbé ẹrù tó rù kalẹ̀ ẹ̀ lẹ̀ tán ó fi páànù ẹ̀ sábíyá àti òṣùká rẹ̀ ìyín wá ń lọ ọmọ ìyín wá ń tẹ̀lé ó wá pe ìyá náà pé mọ́mí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ fún mi ní hundred naira àbí fifty naira bíyà kóun fẹ́ ra pure water òun fẹ́ mu mi àbí òun fẹ́ jẹun ṣáàyàn rántí dáadáa mọ́ ṣùgbọ́n mo wò ó ni wọ́n sọ fún mi ìyá yẹn wá gbé tíré rẹ̀ ó fi sí abẹ́ ẹ̀tàn báyìí ó gbélẹ̀ ó wá ń túnú ó wá ń túbi tó fowó sí àwọn tó máa ń ti owó mọ́ etí kókó aṣọ àwọn ìyá wa àtijọ́ máa ń di owó mọ́ etí aṣọ ni yóò ń tú ó sì yọ ọdẹ náírà nínú owó àárù rẹ̀ tó rù ó sì fún ọmọ yẹn pé kó gbà ìyá yẹn sì mú tíré tiẹ̀ kì í sì ń lọ tiẹ̀ jáàjáà ìyá yẹn bá tiẹ̀ lọ ọmọ yẹn wá sáré tẹ̀lé pé mọ́mí ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ má bínú o wá ìtẹ̀fi fún mi lówó à wọ́n ní nígbà tó sọ pé ebi ń pa ẹ́ à ebi ò dá lára wa ní ẹgbẹ́ owó yín ebi ò pa òun òun tẹ̀sí yín ni ẹ fifty thousand naira ẹ fifty thousand naira yìí ná ó ní ìyá ẹni ṣé lóòótọ́ lóòótọ́ ìyá yẹn bá dì mà ó wá ń béèrè lọ́wọ́ ìyá yìí pé kí ló dé tẹ́ fi ń ṣe alábàárù tẹ́ kí ló dé ìyá yẹn lóun ò lè jalè òun ò sì lè fọlọ òun lè fọkùnrin kan máa bóun sùn anyhow àwọn ọmọ sì ń bẹ ń lé tóun fẹ́ bọ́ torí pé ara ń ṣe wá àṣẹ kóbìnrin dúró sílé kóbìnrin má ṣiṣẹ́ torí pé ibi tá a láà tó wọ́n mẹ́nìyẹn ṣùgbọ́n àwọn obìnrin kan ń bẹ tẹ́yìn rí ń ta tí wọ́n ń já síta yẹn tó tiẹ̀ ìṣòro fẹ́ lò aláwọn kan ń bẹ wọ́n láwọn mọ̀ pé kíyẹn lo ìjáàbò òun ló da ẹ̀sìn ni ṣùgbọ́n kàǹdíṣà àwọn ò gbà káwọn lò pé táwọn bá lo ìjáàbò pẹ̀lú iṣẹ́ táwọn ń ṣe ń ta bí ìgbà táwọn ń kábùkù bẹ́sìn ni bí àhá pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe ń ta ìyá yìí ní àwọn máa ń bẹ́ ń lè òun tíṣà lòun tẹ́lẹ̀ wàláhì ìyá yìí ń spíkì pàápàá tó ń sọ èèbó tó clean ní pé I was once a teacher but during the covid nineteen, ni wọ́n ti sáàkì gbogbo àwọn pé káwọn máa lọ láti gba COVID yẹn òun ò tí ì ríṣẹ́ mi mọ́ òun ò rẹ́ni tó fẹ́ employ òun mọ́ ó ní graduate ó lòun the woman was a graduate from Lagos State University skuta náà ti ṣe tán ìyá náà ti ṣe tán lọ́dún náà graduate lòun òun ò mọ nǹkan mi tóun lè ṣe mọ́ ìyá yẹn wá ẹni tó jẹ́ pé she was once a teacher in a secondary school. So she was now the, the, the one that ended up as Micaiah in the public market. òun ló wá bá wọn ru ọjà obìnrin for that matter ṣé ibi tó yẹ kó wà nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn kò lọ́kọ ọkọ ẹ̀ ti kú o àwọn ọmọ sì ń bẹ wọ́n sì jẹ wọ́n sì mu ẹ wá jẹ wọn á léèrè ẹrù mélòó ló fẹ́ rù lójúmọ́ ẹrù mélòó ló fẹ́ rù lójúmọ́ tí ó pa fifty thousand wọn bí dáa ni wọn bí dáa ni à nǹkan táwa náà ń bẹ secondary school mo máa ti ṣe mo èmi náà ti ṣe mẹkáyárì èmi gangan gangan gangan nígbà táwọn wà ní secondary school torí àwa àwa wá láti ilé from a very poor background làwa ti wá and we want to survive àwọn náà sì lè jalè ńgbà náà ọ̀rẹ́ mi haúsá abdulkabir haúsá lòun tiẹ̀ òun ní wá ń sọ fún mi pé òun òun máa ń hustle lọ́jà o ọjà àlùwà náà ni máa ń tẹ̀lé lọ haúsá lòun ó yá àwọn ń sọmọ ọ̀dọ̀ haúsá àwọn ń tata ìgbà tó yá àwọn àbókí tá a bá tata tán á ní ká máa lọ wọn lè fún wa lówó àwọn tó bá wá ra ẹrù tó bá wá ra ata lọ́dọ̀ àwọn ọ̀gá haúsá yẹn àwọn làwọn bá wọn gbá pẹ̀lú ata lọ sí páàkì tí wọ́n ti wọ mọ́tò èyí tí ì ṣe tóṣù kan lèèyàn kan fẹ́ gbẹ́rù mi mo fẹ́ bẹ́ẹ̀ nìkan gbẹ́rù fẹ́ gbẹ́rù mi ẹrù yẹn wúwo dàwa méjèèjì lọ èmi fẹ́ fagídí gbé òun náà fẹ́ fagídí gbẹ́rù mi nígbà tí ó gbà gbé débi orí mi ó kàn jẹun mọ́ mi lórí ni ọrùn mi wá kì ọrùn mi wá kì pa síbẹ̀ ìyìn lè yí sí left ìyìn lè yí sí right ǹjẹ́ náà ni ìtì irú káyá mọ́ ìyá àgbà girama ní bá mi fomi wọn ọrùn mi títí títí títí tó fi bọ́ ìyìn tó lọ hospital gan so àwọn èèyàn máa ń hustle bẹ́ẹ̀ tí wọ́n tí wọ́n respect personality wọn tí wọ́n respect integrity wọn wọ́n lè béèrè yín máa ń difficult fún mi kí n tó béèrè pé kí yàn fún mi ní nǹkan tí n bá sọ mi gan yín ti dijú ń fà tèmánú ni pé ah kẹ́ni má lọ fún mi ní negative response kó má lọ fún mi ní negative response tí n bá béèrè nǹkan lọ́wọ́ yẹn bá lóun ò ní máa ń bà mí lọ́kàn jẹ́ ì máa ń dùn mí màá feel embarrassed máa feel ridiculous pé ah ìbá ti mọ̀ kí n má béèrè gan. àwọn èèyàn kan náà wà ń bẹ bẹ́ẹ̀ nature wọn ni wọ́n lè bí ẹ́ wọ́n ní bí ẹ́ èmi mẹ́nìkan kébi máa pa lọ kó fẹ́ kú báyìí wà láì kò ní sọ fún mi kébi ń pa òun. ẹ̀yin lẹ́ẹ̀rẹ́ nínú ojú ẹ̀ pé ah, ojú ẹni yìí pọ́n ojú ẹ̀ ò rẹ́rìn kò sóhun tẹ́ ẹ sọ kò ní rẹ́rìn mo mẹ́ni náà dìínsìn dìínsìn mo sì rí ń jẹ̀ta kò sóhun tó lè ebi tó lè pa láyé kò ní sọ fún yín kò ní sọ fún yín ṣùgbọ́n ẹ ti tẹ́ bá ti wá ń mọ̀ tẹ́ ti stọ́dí ẹ̀ tẹ́bí bá ti pààyàn náà rí tẹ́ bá ti jìyà rí ẹ̀ mọ̀ ní tẹ́bí ń pa ebi ló ń pe eléyìí kò ní problem méjì ẹ wà ní ìgbà lọ jẹun ẹ̀yin tẹ́ bá súnmọ́ pé à ṣé o ti jẹun lé nìṣá ó lè mí di pé no lẹ́sẹ̀ wàá fún lóúnjẹ àbí kẹ́ ẹ fún lówó tí ó fi jẹun nature ẹ̀ ni àwọn èèyàn kan ń bẹ bẹ́ẹ̀ irú ẹ̀ náà nìyá yìí náà ibi tọ́mọ yẹn ti wá interview ìyá yìí tóun náà ń feel pity àwọn fáǹsì rẹpẹtẹ àwọn tó ń wò gbogbo àwọn fọlọ́wáàsì náà wá padà wá rán mẹ̀yìn sí ìyá yìí ìyá tí mò ń sọ fún yìí wọ́n gba ṣọ́ọ̀bù ńláńlá méjì fún nínú plaza kan lẹ́kọ̀ọ́ ó ń lọ bí abẹ́ tírí mílíọ̀n àbí bíi tú mílíọ̀n ni wọ́n dá fún ìyá yẹn ọmọ yìí ò béèrè o àwọn èèyàn tí ń bá ń worú àwọn èèyàn tí wọ́n bá ń pàdé lọ́nà láyìn tí ń bá ń sọ̀pọ́ọ̀tì díẹ̀díẹ̀ àwọn ni wọ́n máa ń rán sí wọn wọ́n mọ owó báyìí nígbà tí wọ́n ń sign agreement ni tí wọ́n san wọ́n tún wá sanwó ṣọ́ọ̀bù ọdún mẹ́rin àbọ̀dún márùn-ún kọ́ ni wọ́n tún wá san wọ́n san kalẹ̀ wọ́n wá fẹ́ bá wọ́n fẹ́ bá ìyá yẹn fúlù ọjà sínú ẹ̀ tí ó máa tà ẹni nìyẹn mo tún máa fa kan náà bẹ́ẹ̀ náà ọmọ yìí ń lọ ládùúgbò náà ni àáfà lẹni yẹn náà o tó lóun àáfà ó wá àáfà yẹn jókòó síta kó wẹ̀ wù àbẹ́ẹ̀rẹ̀ nǹkan báwọn ẹ jẹ́ ká fi àwọn other deficiency kalẹ̀ náà ẹ jẹ́ ká kọ́ mú gbogbo látòrí náà àfáà yẹn wá jókòó ta kò wẹ̀ wò ó kò ṣáà fàájúro ọmọ yẹn kàn dé pé à ẹjọ ẹsà ẹjọ ẹsà ẹjọ bí ń pọ̀ òun ni àwọn méjì wá ni wọ́n ọmọ ẹnìkan dání jẹ́ náà ni mo mean àwọn fẹ́ jẹun ni àwọn ń rìn ni àfáà yẹn ní ẹwọ ẹgbẹgbẹgbẹ má bá ti ẹ kó wọn mi jàre má bá ti yín lọ ó fún wọn ní iye tó ní oníkan máa lọ́jọ́ náà wọ́n wá padà wá kéde fún wa ní nǹkan nǹkan nǹkan wọ́n fún àfáà yẹn lówó inú àfáà yẹn dùn wọ́n wá ń bi léèrè pé kí lẹ wish kí nǹkan kí nǹkan tó wù yín tẹ́ ẹ wish àfáà yín ní ilẹ̀ tí ń bẹ wájú ilé òun yìí ni pé ó wù òun kóun kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ foundation ló wá wà ọmọ tí mo pè fún yín nínà sọ́ra kírísítẹ́nì yìí òun àtàwọn èèyàn ìmọ̀ ni wọ́n kọ́ mọ́ṣáláṣí fàáfà àwa mùsùlùmí ṣe sì mọ̀ pé gbogbo ohun tí kèfèrí yẹn bá ṣe wàjà'alìnáhu àbá'an mansúra ni pé wàkọ̀dímùnà ilà mà amìlù min amẹ̀lì gbogbo ohun tí kẹfìrí bá ṣe ń ṣẹ́ Allah ni àwọn àṣọ gbogbo ẹ̀ báyà á gbé wá fàjà'alìnáhu àbá'an mansúra àwọn àṣọ di nǹkan tí ó gbọ̀n dànù tí ó wé sí dànù ah alamajà kẹfìrí àwa táwa wá ní bẹ lójú ọ̀nà ẹ̀sìn tálà wa kẹ́ ẹ dákun kí la rí ṣe kí la tí ì ṣe kí la ṣe àráyè ọ̀pọ̀lọpọ̀ ti gbé calculation lé ìgbésí ayé ẹ̀ débi pé àti jẹun gidi síra ara ẹ̀ gan le báwo mùsùlùmí lónìí lápá kan mi tó fi sí kò sí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ò tó ẹ lọ sọ hospital ẹ lọ káàkiri nígbà tí mo rí kíní mẹ́sẹ̀gì kan lálẹ́ yìí tí wọ́n sẹ́ndì sínú gúrùpù nípa ẹnìkan ó wà lọ́spítà ìyàwó ọ̀kan náà àwọn ọmọ ìyá ni ó nílò assistance ó bímọ tán bí i ni wọ́n wá discover nǹkan kan tó yẹ kí wọ́n sáré equate lára ẹ̀ wọ́n wá ní ìdí hundred thousand naira emergency money wọ́n wá gbé wá mo wá ń wò báyìí pé tọ̀ ǹjẹ́ àti ẹ̀ máa wá rí because tí ẹ̀kan tó bá sanwó wọ́n máa ń wọ́n máa ń kọ́ wọ́n á kọ kíní ẹ̀ wọ́n á kọ orúkọ ẹ̀ pẹ̀lú báyìí wọ́n á kọ orúkọ owó tó bá wọlé látìgbà tí mo ti ń wò ten kobo ì tí ì wọlé wọ́n sì ní emergency ni this is a platform tó já sí pé a máa pọ̀ ń bẹ̀ gan fa kì í wá ń ṣe bẹ̀ nìkan mo wá ń sọ o bó ṣe wá wà káàkiri nìyẹn ẹ̀yin náà ṣe máa ráwọn mọ́ṣáláṣí Jímọ̀ tẹ́ bá lọ ń kírun tí bàbá wọn máa gbé máìkì tó máa hàn náà sí i pé ẹni báyìí o mùsùlùmí ni o ìyàwó ẹ̀ ṣègbà ni o wọ́n nídìí owó ni o wọ́n nídìí ẹ̀jẹ̀ ni o a kì í sábà rí i ṣùgbọ́n kálukú náà mọ ohun tí ń bẹ lákàntì ẹ̀ àbá ṣe bá yà làwọn sàábé gbọ́ nígbà tá à ń láàrín dìvílì fáànì nẹ́bì ìpè lan tanalu albirra hatta tunfiqu mimma tuhibbun ní pé ẹ tí ì lè ṣe dáadáa pé àwa ń dáadáa yẹn kún wa lójú kò tí ì lè rí bẹ́ẹ̀ o hatta tunfiqu mimma tuhibbun ó dìgbà tẹ́ ẹ bá tẹ́ ẹ bá ná látara nǹkan tẹ́yìn náà fẹ́ràn jù nǹkan tó fẹ́ràn tí wọn náà láì tó ti ní bọ́jẹ̀tì fún tó yẹ pé tó bá yẹ ń bẹ̀ wàá fìlì ẹ̀ a fẹ́ kó máa nánú àwọn nǹkan yẹn má jẹ́ kó já sí pé nǹkan tó kọ̀ ti ẹ̀rọ ẹlẹ́rù nìkan nǹkan mi ń bẹ tí wọn náà nídìí tó ti gbèsìrò lé ṣùgbọ́n o wá rọ́jú ni o wá ná sójú ọ̀nà Allah o ná sójú ọ̀nà ẹ̀sìn o ná sígbésí ayé ẹnìkan yes ó kún Allah lójú púpọ̀ ìyẹn ó ṣe kíni o ìyẹn ìyẹn kún Allah lójú púpọ̀ ó yẹn ni pé ó bàbà níwájú Allah ẹ̀hẹ́n nígbà yẹn ló ṣe kíni ló ṣe bí rù áyà yìí ni sàábé gbọ́ o sàábì yìí òun ní ọgbà oko tí wọ́n ń pè ń bẹ́rùà bígbà tí yẹn ní ilẹ̀ oko méjì lápèjúwe ni mo fẹ́ mú wá o kí yẹn ní ìkan tó jẹ́ pé bí àbí one plot ni òfin dáko bẹ̀ ó wá ní ìmíì káwá ní ẹ̀ lọ bí àbí one acre òfin dáko bẹ̀ nǹkan sì pọ̀ nínú ẹ̀ púpọ̀ kódà ọgbà oko yìí gan ànábì a máa wọ bẹ̀ akérèmọdò ń ṣọ́ ń bẹ̀ ńgbà míì àwọn sàbí máa mú mi ń bẹ̀ ó sì gbọ́ ọ̀rọ̀ yìí ó sì lóun yọ̀ǹda bẹ́rù wa ọgbà oko ńlá nì oníwánikà nì lápèjúwe mo mú wa o ó lóun yọ̀ǹda ẹ̀fẹ́ àlá òun fún òun fẹ́ òun gbé kalẹ̀ ká máa fi sọ̀rọ̀ ẹ̀sìn èyí tó kù lẹ́yìn ẹ̀ ò tó yẹn mọ́ o ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwa ń tiwa àwa ti fẹ́ gbọ́n jù àwa smart gan ẹ̀rọ bẹ́ẹ̀ lómi ló ní ètò ìgbésí ayé ẹ̀ lọ́wọ́ ni bó ṣe máa ń ṣe calculation ẹ wá wọ ọmọbìnrin yìí torí pé òun ni case study ni mo fi ń tẹnu mọ́ o èmi ò tí ì rí ní mùsùlùmí kan lọ́nà láì tí òun náà ń ṣe irú ẹ̀ o torí pé ohun tó bá ti ní í ṣe pẹ̀lú àpapọ̀ àwọn èèyàn ni wọ́n sponsor rẹ̀ àfi kéèyàn publicize ẹ̀ ó wá pa àwọn èèyàn lójú púpọ̀ nǹkan kan tọ́mọ yìí ń ṣe lọ́nà láì nìyẹn kódà kí ń rojọ́ kí ń dùnkú kí ń rojọ́ tó bá wá àti mùsùlùmí àìmọye ìjáàbù sísítà alájà tó ti ṣí ṣọ́ọ̀bù fún tó dá ní bísínẹ́sì kódà kó ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn kì í píríṣì fẹ́ nìkankan o àwọn tó máa ń ṣàdúrà fún ẹlòmíà sunkún ẹlòmíà yíra mọ́lẹ̀ ẹlòmíà sunkún á tún máa pẹ̀t ẹlòmíà tún máa rọ pé ẹ má it's okay it's okay èyí tí mo wá rí ń jẹ ẹ̀ta ìyá náà ni máa ń tẹ̀yìn bí ọrí yàyẹn ti ń kiri ẹyin lọ bí akírètì mẹ́ta ìyá rò sórí ló ní kí yàyẹn fún òun ní nǹkan ẹyin wo bí tí ó ti ní kí yàyẹn bù òun ní nǹkan dé ìwọ́n mi tí mo ti bẹ̀rẹ̀ sí ní wò ni pé kí ni o níbi tó ti wá ìyá yẹn lọ sílé bó ṣe kọ lẹ̀kùn tó ní à kí ló orúkọ ọmọ yẹn ná orúkọ ẹ̀mí ìmú orúkọ ẹ̀ ṣùgbọ́n péèjì ẹ̀ ni wọ́n ń pè ní a clown ọmọ yẹn gẹ́yẹn kúrú báyìí ó ṣọ́ọ̀tì báyìí ó kúlù ó tún wá jẹ́ńtù báyìí ó wá lọ kanlẹ̀kùn ìyá ni ó máa ń mọlé wọn á béèrè àdírẹ́sì wọn á wá wọn lọ fún ara rẹ̀ pẹ̀lú àwọn èèyàn àwọn tíìmù ẹ̀ bí ìyá yẹn ṣe gbọ́ pé à ẹni báyìí báyìí ló ń béèrè ìyá yẹn tẹ́ ẹ bá rí speed tí ìyá yẹn fi sáré jáde tó máa ń fún wọn lówó níbi tó bá kọ́ pàdé wọn á fún wọn lówó àwọn èèyàn ló máa wá ń ràn sí wọn ẹlòmíì lè ní à ìyá báyìí tó pàdé jẹ báyìí tí ìyá yẹn tó bá sì ti fún wọn tó bá tiẹ̀ lọ ni ó ti close chapter àwọn nìyẹn ó ń bá tiẹ̀ lọ́nu ó wá lọ sílé ìyá yìí náà ń jẹta ìyá yẹn sáré lè jáàbù mu ni wọ́n wá ń dì mọ́ wọ́n ń so mọ́ tó wá ń pa àwọn ará ilé wọn ògùnjọ wá ń dì mọ́ ó tún wá máa ń ṣe kíní kan táwọn méjì bá jókòó tó bá hà sí ìsẹ ẹnìkan létà á tún wá hà sí ìsẹ ẹnìkejì tó ń witness orí ẹni yẹn surprisingly ó wá ń fi ìdùnnú sẹ́mi àwọn èèyàn bẹ́ẹ̀ Ah! وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. a Òdodo lọ̀rọ̀ Allah. Ṣùgbọ́n kò sẹ́ni tá Allah ò lè yí padà. Kò kú ìtí ìkó ṣì wà láyé. Ó lè di Mùsùlùmí. Kò bá ti dáa púpọ̀. Kò bá dáa yányán. Ṣùgbọ́n àwa náà tá a wá mọ̀ pé ohun tí àwa náà lè ṣe ni. Ohun tẹ́sìn ni a máa ṣe ni. Èé ṣe títí wá fi wá le báwọn tá a fi lack a lot of things nínú ẹ̀sìn tá a sì ní àwọn tí wọ́n ṣe kíni o tí wọ́n capable ẹ̀. ó wá ní tọ̀ màmá ṣe wà ókè ṣe wà lálàáfíà àwọn fáǹsì mi wọ́n ní kí n fún yín ní two hundred thousand èèyàn kan nínú àwọn èèyàn yẹn àwọn fáǹsì wa náà tó tóun ní poultry ó lóun máa fún yín ní ẹyin three hundred acres kẹ́ fi bẹ̀rẹ̀ business yín wọ́n fún un ní wọn ìyá o wọn ò ní kótà kó mú wá o ìyá yẹn bú sí ó bú sí gbé ni ó wá ń ṣe àdúrà ó wá ń ṣe àdúrà wọ́n ń ṣe àdúrà yìí tí ń kalí láàfin náà àti iná láhàólà wàlá kùwàtà sọ́rí kò ká náà àti iná kò kalí láàfin yìí tún ṣe ìyá yẹn ṣáà ń ṣe bí àsìkárò kan ṣá ìrántí dáadáa mọ́ ìyá yẹn ń ṣe àsìkárò ń ṣàdúrà fún ọmọ tí wọ́n ń ṣàdúrà fún lọ́wọ́ ń ṣe àmì Jésù àmì Jésù àmì Jésù àbẹ́rẹ́ nǹkan ó wá pọ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá wọnú péjì ọmọ yẹn látòkè ilẹ̀ báyìí nǹkan tí ń ṣe nìyẹn àwọn fáǹsì tá a là wá kó fún tí wọ́n bá ń náwó sírú ojú ọ̀nà yìí náà àmọ́rú wọn bẹ́ẹ̀ mi wọ́n ṣe tó fa. aláwọn kan àáfà àtọmọ yìí ní interview tó lóun fẹ́ kọ́ mọ́ṣáláṣí àwọn bọ́ìsì kan náà àwọn fáǹsì ọmọ yìí wọ́n sì gbéra wọ́n sì lọ sílùú yẹn wà àáfà yẹn lọ. ìgbẹ́ má wọrí o ti ṣe ṣe wọn mà fáà rí o kì í sì ń ṣàfà náà tó jiná tó jẹ́ tó jiná báyẹn náà o bí àwọn bàbá tó máa ń jẹ́ mùsùlùmí àwọn àfa àtọ́mọ náà àwọn àmà ń pọ̀ wọn láàfa láàfa ládùúgbò yẹn náà ni o ṣùgbọ́n wọ́n kọ́ mọ́ṣáláṣí yẹn wọ́n kọ́ ọ tán wọ́n kó táìsì wá wọ́n ṣe gbogbo ẹ̀ ìgbà tó wá fẹ́ bà á jẹ́ tọ́lá àwọn fẹ́ ṣe wọ́n pérò ọmọ yẹn náà wá síbẹ̀ kò tiẹ̀ borí ní dídí ẹ̀ ó wà tó ń pe àmì Jésù ń náà ni. Ah! aburú kan ti ń ba gbogbo ẹ̀ jẹ́ nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwa mùsùlùmí bo la kí là ṣe pẹ̀lú gbogbo àyà ya kùránì tá a lá ń sọ̀rọ̀ ká rẹ pé ẹni bá yá aláàní nǹkan o àdìhá fáànù mọ̀dọ́ háfà ni ó fi gbà ebi ó máa pa ọmọ ìyá rẹ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o ò ní fún ní nǹkan tí ó jẹ o tún máa fojú oníyàwó ni wọn gbọdọ kan lẹ̀kùnlé ẹlẹ́ẹ̀mejì wá chíǹjì ojú á ti sú ẹ kí ló dé àwọn èèyàn kan kan kì wọn ti hijack látara pé wọ́n bá wọn gbọ́n òṣì dànù torí kó o tó lọ mọ̀ pé mọ́ nìyẹn ò strọ́ǹgì gbogbo èèyàn náà kọ́ ni wáàsí ó pè gbogbo èèyàn kọ́ ni wáàsí ó jẹ́ sábàbí tí ó fi gbẹ̀sìn ìbẹnu ẹlòmíràn tó kọ̀ tiẹ̀ nídìí pé kẹ́ẹ̀ yọ kó onú ṣòro àwọn nàṣàrà wa gbọ́n àwọn wa dá kúrò sí èdè wàhálà kalẹ̀ gbogbo àwọn ìyá yín tẹ́ ẹ ti pa tìsábúlé àwọn ni wá ń lọ ọbẹ̀ pẹ̀lú borùn àwọn ń gbé lálọ́nù rẹ̀ sí fún wọn lálọ́nù rẹ̀ sí pẹ̀lú mílíìkì àti bọ́ǹfìtà wọ́n wá ń fi bíi tútù sí fún wọn ìyá náà wá ń ṣàdúrà pẹ̀lú láháólà ní kùrùsẹ́ẹ̀dì nígbà tí wọn mọ̀ kankan ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ẹ̀yin ti pa àwọn ìyá tí yín ti sábúlé ẹ̀ mọ bí wọ́n ṣe ń léèvù mọ́ nítorí tó bá pè yín pé wọ́n kú nìkan lẹ́yìn tó débẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ máyẹ̀ kí n bínú sọ̀rọ̀ àwọn pásítọ̀ àwọn ṣọ́ọ̀ṣì wọ́n wá ń wọnú awúré lọ wọ́n ń àwọn gbèríko àwọn ìyá àwọn bàbá tó ti dàgbà ebi ní pẹ̀lú míì sórí gbogbo àǹsí tó ń ṣe tó ń ranjú tó fẹ́ para yẹn tẹ́tẹ́ ọ̀nà fẹ́ tó fẹ́ ẹgbẹ́ yẹn máa rojọ́ lọ́dọ̀ ẹlòmíì ò ní ìdí ẹjọ́ ṣáà ti fún ní nǹkan tí ó jẹ́ òun ni ó máa gbèrò yìnyẹn fáwọn èèyàn pẹ́ ní eré níyàn pé àfa àgìrì lẹ́nu yẹn àfa ni wọ́n o kódà gan wọ́n bọ̀ wá ṣe wá àsìnbí èmi náà lọ ọbẹ̀ a nípa afẹ́ tíríkì yẹn sínú ẹ̀sìn o àná afẹ́ tíríkì yẹn sínú ẹ̀sìn o a kàn ń sọ pé ní lára ohun tẹ́sìn wa la lè fi ṣe dáadáa sáwọn èèyàn sẹ́ orí ń bẹ ń bẹ orúkọ ọmọbìnrin yẹn àánú náà máa ń pè àánú àánú lorúkọ ọmọ yẹn aclown ní platform ẹ ẹ̀mí tí mo tí mo ti ń rí ń bẹ̀ lè káyé èèyàn tó ti ràn lọ́wọ́ ìyá mi á ìyá mi máa síkì báyìí lórí bẹ́ẹ̀dì ó ti wọnú ilé kan rí inú ilé ìyá yẹn dọ̀tí àwọn ìyá àgbàlagbà yẹn ni ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́ ìyá táwọn ìyá yẹn tí wọ́n ń gbébe tó dọ̀tí à ẹ̀ gbádùn ibi tí ìyá yẹn ń gbé dọ̀tí ìyá yẹn ò tún wá yá ìyá yẹn ò strong dáadáa ìyá yẹn kọ̀ tiẹ̀ bọ́ ta ilé onípáànù gan ni ilé ọ̀hún gan ìyá yẹn kọ̀ tiẹ̀ bọ́ ta ń jẹ́ náà lọ́mọ yẹn kọjá lónìí mọ́mí ẹ̀ dákun ẹ̀ fún mi lómi àbíkẹ́ fún mi pure water àbíkẹ́ fún mi lóúnjẹ ó ṣàṣọ̀ nǹkan kan fún ìyá náà ìyá bá ní dúró jẹ́ bẹ́ẹ̀ wọlé torí àwọn ò mọ̀ wọn ò mọ̀ rí wọ́n sì jáde wọ́n sì fún ní nǹkan tí wọ́n ní ó ní ẹ ṣe mà ṣé ibà yìí ń gbé ni mà ó ní ibà yìí ń gbé ẹja wọlé wọ́n wọnú ilé ó wọnú ilé màmá yẹn kó fi wo ohun tó lè ṣe ń bẹ̀ gbogbo bẹ́ẹ̀dì ó ti já ó ti já gbúrúgbúrú báyìí ní gbogbo ẹ̀ inú ilé yẹn wọ́n sì renovate ẹ̀ wọ́n kùn wọ́n rẹ̀ wọ́n kùn wọ́n ra kọ́tìnì wọ́n ra gáàsì fún màmá wọ́n ra mátíráàsì wọ́n wá ra plastic chair wọ́n tún gbogbo ẹ̀ ṣe wọ́n sẹ̀ tiẹ̀ àwọn aráalé wọn wúmà yẹn ló gbowó fún yẹn pé ẹ̀yin ẹ gbà gbogbo ohun tó bá tún kù tún lè máa fi wà pa ẹ máa pè mí wọ́n wá lọ bẹ̀ in the next following week ìyá àgbàlagbà wọ́n ti gbé lọ sí hospital wọ́n ti ṣe check up fún wọ́n ti recommend oògùn fún màmá Allah ti ní kí màmá ń ṣe kí ni kí màmá strong padà àṣé màmá ò lálàáfíà tó nǹkan ló fi dàbẹ́ ní pé màmá ti darúgbó jù àṣé kò tiẹ̀ fi bẹ́ẹ̀ gbó púpọ̀ náà. ó wá Allah lò ń sábàbí ìyá wà òkè ìyá ní ikọ́ yẹn ti stop àwọn òwú kọ́ mọ́ ara àwọn ti yá ìyá àgbàlagbà inú wọn wá ń dùn wọn wá ń jọ pa wọn ń jọ wọn báyìí wọn ń jọ pa báyìí pé àánú ò máa ṣeun àánú ò máa ṣeun wọn wá ń dì mọ́ níbẹ̀ náà ló tún fowó kalẹ̀ kí wọ́n fi bá wọn ra foodstuff sínú ilé mùsùlùmí ń bo láwà gbogbo àwa sálàfí brọ́dà àti sísítà bo láwà ṣe bí sísítà ẹgbẹ́ etí ẹ wá bá ẹ pé kílẹ̀ ní ilé ló fi ń ṣe yẹ̀yẹ́ pé wọ́n tún ń bọ̀ nìyẹn tó fẹ́ wá tọrọ oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ ohun tó ń bẹ lákàǹtì wa a sì mẹni tí sì ń sunkún lẹ́gbẹ̀ẹ́ wa pòun ní bùkátà ẹlòmíì ti gbé ìṣirò lẹ́gbẹ̀ẹ́ sí ayé ara ẹ̀bẹ̀ nípò òun nìkan ló ní ó sì ti mọ ẹ́ tóun fẹ́ kú tó já sí pé ànábì ní sádàkà ìyìn máa ń pa àwọn aburú rẹ gẹ́gẹ́ bí omi ṣe máa ń ṣe kíni o bí ṣe máa ń pa iná rẹ ni. àwa fojú wa síbi aspect pé kíni o àfẹ́tọ̀ rẹ ni mo fi ń sọ fún wa pé gbogbo àwọn nǹkan tá a máa ń sọ fúnra wa pé ẹ ṣe dáadáa ẹ ṣe wá àti dáadáa fúnra wa ṣáà náà ń ṣe ṣáà náà ń kíni o ṣáà náà ń ṣe kíni o ṣáà náà ń ṣe ọmọbìnrin yìí òun ni case study àánú lorúkọ ẹ̀ kára bá fi mọ̀nà kó ṣe Islam kódà kò tí ì lọ́kọ o ọmọ wọn ò tí ì lọ́kọ ẹnìkan ò tí ì fẹ́ wọn tún máa ń ṣàdúrà máa ń ṣàdúrà ọkọ fún un àwọn tó máa ń ṣoore fún máa ń ṣàdúrà ọkọ fún un pé ọkọ alálùbáríkà ọkọ gidi ọkọ rẹ ẹ dákun pẹ̀lú ojú ọ̀nà wọn tí wọ́n wà yóò náà níjọ́ tí ọmọ yẹn bá fẹ́ ní nǹkan kan ṣe ẹ mọ èrò tí ó débẹ̀ ẹ mọ iye òbí mi tí ó tún pé ọmọ àtọmọdọmọ ẹ̀dá nílọ ọbẹ̀ àbẹ́kọ́ tiẹ̀ wá gbọ́ pé àánú ń wúkọ́ o láti bí ìjẹrin kò tí ì yé kọ́ wú o ẹ mọ iye èèyàn tí ó tán síbẹ̀ òun sì ń ṣe títí tí ń bá tiẹ̀ lọ ni wọ́n máa wá kàn àfáà nìkan sọ pé hasin ìlànà sí testabid kolo bá wò mu fatọ́lá máa àbádálì insanu insana fatolama stabadal insanu insana ó ní wá sí ní ìlànàsì ẹ ṣe dáadáa sáwọn èèyàn á sí ní ìlànàsì ẹ tọrọ fáwọn èèyàn tí wọ́n ní bùkátà sí á sí ní ìlànàsì má jẹ́ kí dáadáa ní ṣíṣe fáwọn èèyàn ó sú ọ á sí ní ìlànàsì ẹni tí ìyà ń jẹ tó wá ẹ bùn ní tí ó jẹ ẹni tẹ́bi ń pa tó wá tẹ́ ẹ bá ní ẹ bùkátà sínú ilé ẹ̀sìn ẹ bùn ún tẹ̀sán bá wù mù ẹ ẹ mú ọkàn wọn ní nǹkan tẹ́ ẹ máa darí ni kì í ṣe bẹ́ẹ̀ pé ẹ máa kọ̀ǹtúrò wọn ẹ fẹ́ lò wọn o lẹ fi ń ṣoore fún wọn o ṣùgbọ́n nature ọmọ èèyàn ni pé tá a bá wúlò fún òun náà yóò fẹ́ wúlò padà báwo ò bá tiẹ̀ ní expectation kan tá a rí retí lọ́dọ̀ ẹ̀. fatọ́lá mọ́sítà àbádálí ìsànù ó ti pẹ́ gan ó ti pẹ́ fa fàbàdà tí dáadáa ti ń mọ́mi èèyàn sìn dáadáa tí ti ń darí ọmọ èèyàn ẹni tá a ṣe dáadáa fún níjọ́ tá a bá ní à bọ́dà kínní ẹ dákun ẹ jọ̀ọ́ mo máa ní ìdí ẹ̀pù yín kíákíá lónìí kẹ́ ẹ sọ ẹ sọ ẹsọ ẹsọ ẹsọ ẹsọ mo fẹ́ gbọ́ níjọ́ tí ọmọ àánú yìí fẹ́ tẹ́sítì àáfàá tí wọ́n kọ́ mọ́ṣáláṣí fún ó ní ẹ máa wo mo fẹ́ lọ tẹ́sítì àáfàá lénìí ọ̀rẹ́ ìtànjẹ máa ń lọ sáfà dámà òun wà ń kọ́nà kan ẹlòmíì wá tẹ̀lé ó wá sọ fún àáfàá pé àáfàá ọ̀rẹ́ mi tàjọ máa ń wá yẹn ah wàláyé mọ́tò gbà lánàá nì kò fi wàláyé sí o èmi ni mò ń sọ yẹn o pé lómi máa ń gbọ́ nǹkan sódìsódì ń gbé nǹkan kan ṣe wọ́n á ní ìdí ẹ̀jẹ̀ ìyìnà tí bí onímọ́tò òun nìyẹn kan ṣáà ṣiṣá wọ́n ṣáà nídìí ẹ̀jẹ̀ ní pé so ẹ̀jẹ̀ tó ń dẹ̀kẹ̀dẹ̀ kò má ṣe pẹ̀lú ẹ̀ ẹ dákun ṣe é lè tẹ̀lé mi lọ sí hospital tó wà ká tẹ̀sẹ̀ jẹ́ yín tó bá ṣeé ṣe kán lè fún un. àfa ni à kí ni mo máa ń dúró ṣe máa wo màánú yìí ṣá àfa kọ́ dìde ni ọkọ ẹ ìyá gíní mò ń bọ̀ o mo fẹ́ bá àánú débi kan o ọ̀rẹ́ yẹn kejì yẹn ò yá ọ nínú nídìí ẹ̀jẹ̀ kọ́ lọ fẹ́ tẹ̀sẹ̀ àfa ti sáré múra ó ti wẹ̀ gbùrùgbùrù àánú ní àfáà tó ń rìn fast fast ju àánú lọ àánú sì ń bẹ lẹ́yìn àfáà dúró díẹ̀ díẹ̀ àánú rìn lẹ̀ à ó fẹ́ kú kẹ̀ kò gbọdọ̀ kú o ẹ́ o mọ bó ṣe jẹ́ fún mi ni o mọ tó o ṣe fún mi nígbèésí ayé mi ni àánú o ti ṣorí ńlá fún mi o gbóhun tó tákàlà mi máa kà ní mi náà máa ṣe àfáà ń bẹ̀rẹ̀ sí ní gbà ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà tó bá dé kọ́nà àbí tọmọbìnrin tó yín parọ́ fún pósíkì wà ọkọ̀ ìyọ̀sìn ni yà àfáà mi ò síkì o àfa yẹn ti wà káyédè ó ti wà shocked ọkọ lóṣù ná ọkọ lóṣù ná wọn á fọwọ́ gbáyà báyìí káyà fi because ó ti gbé kinní ẹsẹ̀ mi jù a sọ pé bó ṣe tírìkì ẹ̀ ó dá o ó ti yé ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí nature mi ènìyàn ká ṣẹ̀ṣẹ̀ máa ká ṣẹ̀ṣẹ̀ máa fojú ẹ̀sìn yanjú ẹ̀ so fatan lamọ star badal ihsanu insana ó ti pẹ́ gan tí dáadáa ti máa ń darí ọmọ èèyàn àfáà ní àánú à ó béèrè nǹkan ó kò sí nǹkan tí mo lágbára àti ṣe fún ẹ ṣùgbọ́n tó o yìí mo lè ṣe ṣe bẹ́ẹ̀ jẹ̀mí ni mo lè ṣe ni àánú à ó mo bó ti tó lọ́wọ́ mi ni kíru ọmọ èèyàn yẹn wá ní gbogbo àwọn tóun ti ṣoore fún o òun fẹ́ kí òun fẹ́ wá kí wọn lẹ́yẹ kankan kí wọ́n dáná kalẹ̀ lápèjúwe ẹ mọ ohun tẹ́lómi máa ṣe the level of our humanitarian service is top notch ẹ̀yin mùsùlùmí àwa mùsùlùmí kò sẹ́nìkan tó náà tóun náà ń ṣe kínní tá a tiẹ̀ lè máa wò pé tọ̀ à ti àáfàá kínní o ó tún top notch ju titi ọmọ àánú yẹn lọ o àráyè ta ló fẹ́ máa kówó ẹ̀ kalẹ̀ òun là ń pariwo nínú pílátífọ́ọ̀mù yìí táwa náà ti ń sọ̀rọ̀ tá a ti ń ṣe wáàsí tẹ̀ tí ń gbọ́ ìpè tọ̀ a ní ìdí gájẹ́ẹ̀tì o a ní ìdí gájẹ́ẹ̀tì o tí a fi mú pílátífọ́ọ̀mù yìí wà mọ́ astonishing o I need the powerful microphone I need the system tá a fi jẹ́ káwọn background ẹ̀ kó make sense owó tó tá a mọ̀ ní tiẹ̀ one million ní kódà one hundred thousand ìgbà tó sú wa ṣe bá a dákẹ́ àṣọ ọmọ kó wá dàbẹ́ ní pé torí owó náà ṣe ń ṣe wá sí lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn mùsùlùmí tún máa bẹ́ẹ̀ fún wọ́n máa bẹ́ẹ̀ fún nǹkan nítumọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sísítà kan náà ń bẹ ká bá mi ṣe dáadáa fún bọ́dà àbú àwọn ni mo pè ń jò ní ìgbà tọ́rọ̀ sísà yẹn ṣe kí ni tó fẹ́ dé level kan inú tèmi gan ń bàjẹ́ torí máa ń ṣe mí bí kálá kẹ́mi kálá kẹ́mi gan kí n wá máa kí n wá máa kí n wá wúlò fáwọn èèyàn kẹ́mi gan tiẹ̀ ṣèjọ ọmọ tí wọ́n ń pè lámọ àánú yẹn kí n ṣe jù ú lọ dín tí màá ṣòro fún àwọn èèyàn situation sísà yẹn tọ́fù débi pé ọmọ ń bẹ lọ́wọ́ ẹ̀ ọmọ oṣù mẹ́ta ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sọkọ mọ, in one ń leave ó wá di pé ẹni tí ń breastfeed lè má jẹun látàárọ̀ dálẹ́ ẹni tí ń breastfeed ó lè jẹ́ pé ògì ògì ó lè lé ní à ògì mu látàárọ̀ òun ò tí jẹ kankan kódà lẹ ti ń ṣú lọ ìsìn breastfeed ọmọ ìgbà mi ó máa kọ tí mo wá gbọ́ kínní yẹn ó tọ́ ṣe á èmi gan náà sì ń manage ni mi ò tiẹ̀ níná dó lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí bá ní máa ń ṣe o tọ̀ tèmi ò pọ̀ bára ṣe kẹ́mi mọ̀ for now nìyẹn mo wá mẹ́nu kọ́tà láàtú kẹ́ àwọn tí mo mọ̀ kàn sì lẹ́mìí dáadáa mo wá ṣáàtì wọn mo wá sáré brief wọn ní situation ẹni yẹn mo wá drop account sísítà yẹn fún wọn pé tọ̀ iye ẹni àmọ̀ tá a lábá bùn yín ẹ bá ń fi support ẹni yìí ìgbà tán máa jí tí wọ́n rí wọ́n sì send owó tó nítumọ̀ sí sísítà yẹn wọ́n dẹ̀ sọ fún mi pé tọ̀ àwọn ti send sí o kí n confam lọ́dọ̀ ẹ̀ pé story lady yẹn tọ́ọ̀ṣì àwọn náà ọmọbìnrin sísítà yìí nìsín kò lọ́kọ o ọmọ wà lọ́wọ́ ẹ̀ o ọmọ ti clock o tún lọ bí oṣù mẹ́fà ní ìsìn báyìí nígbà tí mo ń bá sọ̀rọ̀ léni tí mo find out léni pé báwo wá ní situation yín báyìí nísìnyí torí ó ti kó kúrò ní state tó wà ìtìjú ti mú kúrò ní ibi ilẹ̀ haúsá padà sílùú wọn. ìlú wọn tó wá wà ní pé báwo wá ní bí yìí sí báyìí ó ti get accommodation ẹ̀gbẹ́ ẹ̀ ti gbalé fún un báwo ló ti fẹ́ máa leave nísìnyí ó ní ẹ wo òun ti bẹ̀rẹ̀ sí ní kiri ráìsì o ó ti ń ṣe ráìsì tà a sì láwọn obìnrin mùsùlùmí tí wọ́n jòkó sílé ni inú ilé ilé ọkọ wọn ilé bàbá wọn ní islam ní ó ẹ dákun irú eléyìí ní ìsìn báwo ni ó ṣe jòkó sínú ilé torí kò lè máa ṣe zìnà kọkùnrin máa bá a sùn wọn máa bùn lówó kò sẹ́nìkan tí ó sì máa pè tí ó máa fún lówó àwa kankan tí máa ń bá ṣáàtìlẹ́ kankan tí máa fi ń tọrọ àánú nígbà míì gan àágán lè má tí ì jẹun àárọ̀ láago mẹ́rin ààbọ̀ ẹni tí ń bá sì pè lánàá kó bá mi assist èèyàn ìyìn tún lè pè é mọ́ níjọ́ kejì pé tọ̀ dákun mo tún wá ọ̀rọ̀ èèyàn kì í pẹ́ sọ àwọn èèyàn tó bá jásí pé irú ọmọ àánú ni lápèjúwe ní ìsìn ó lè wọn kì í máa ń fún ní details àwọn èèyàn kó lọ help wọn òun kàn máa ń rìn kiri ní titi ẹ̀ ó máa ń tó bá rìn kiri tó bá rìn pàdé irú ọmọbìnrin sísá mùsùlùmí yìí ní títí ń kiri ráìsì báyìí títí ń kiri ìrẹsì o kò lè lò jáàbù fi kiri ìrẹsì mọ́ báyìí ní ìsìn báyìí torí yóò jẹun báwo ni mo ṣe fẹ́ convince ẹ̀ pé à máa jòkó sílé kò dáa kóbìnrin máa jáde wá ń kiri ìrẹsì eléyìí ò dáa tó fìtínà ni tó bá bí léèrè pé tọ̀ṣẹ́ máa bọ́ mi ẹlẹ́kùn kí ni ẹ̀sìn wo ni ń fún jàre torí ìbéèrè kan pé náà ló kọ̀ ti ẹ̀bí mi léèrè pé tọ̀ tà òun náà mọ̀ pé yẹ kóun wà ń lé ni ṣùgbọ́n báwo lòun ò ṣe máa jẹun ṣe máa bọ́ ìmọ̀ àtọmọ ìbéèrè yẹn kan yẹn lásán tó bá bí mi lásán gan ń gbẹnu dákẹ́ ni ń gbẹnu dákẹ́ ni torí yóò yá jẹun yóò sì breastfeed ọmọ ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé five months báyìí ó ti pé five months báyìí five months báyìí ló pé báyìí ó ti bọ́ ta ní ìsìn tí ń kiri rẹ̀ sì ti ń tà káàkiri ti ń rìn kiri àdúgbò ta rẹ̀ sì kiri ó lóun ṣì máa ń rí ṣéǹjì díẹ̀ díẹ̀ fi jẹun bẹ̀. tíru ọmọ àánú yìí ní ìsìn tó bá ń rìn pàdé rú sísà yìí ní ìsìn tó sọ situation rẹ̀ fún ní ìsìn yìí kíákẹ́ làwọn fáǹsì ẹ̀ ní ìsìn ni wọ́n gbálé fún yìí ní ìsìn wọ́n lè ṣí ṣọ́ọ̀bù fún kó máa ta provision àwa mùsùlùmí àwa lajúlẹ̀ ní tiwa àwa ń wò ni o àwa ń wò ni kì í sì ń ṣe bóyá pààlà òkè wa ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nu wa tá a la kẹ́ púpọ̀ so mò ń tẹnumọ́rọ̀ ọmọ yìí tó dé pé mo fi ṣe kí ni o mo fi ṣe case study bí a tiẹ̀ lè jẹ́ kí ni o a tiẹ̀ lè bá a bà ẹ́ lọ́kàn jẹ́ ẹ wá wo àwọn opportunity tí islam gbélẹ̀ fún wa tá a lè fi ṣiṣẹ́ iṣẹ́ àlùjànnà èmi àti yín ṣẹ́rí ohun tá a bá jẹ tá a bá wọ̀ sọ́rùn tá a tún ná fáwọn èèyàn ń bẹ̀ ń tiwa èyí tá a jọ ń kó pamọ́ tá a jọ fi ń de nǹkan mọ́lẹ̀ ẹlòmíì nù wa ìgbà díẹ̀ ni ó lò ń bẹ̀ tí ó fi yẹn ń dẹ̀ fáwọn tí ó bá lò ó ẹlòmíì ò sì nílò rárá tí ó fi ká tó fi ká gara ò bá ṣàdúrà kẹ́mi ẹ̀ gùn jù bẹ́ẹ̀ náà lọ kádà àwọn àdúrà kan tí ò ní gbà alá alámàpá mi nà ó kù ó kú mọ́ ó kú last last náà ni ẹ nǹkan mi mi gùn gan kó gùn ẹ̀mí rẹ̀ ò bá gùn bí okùn fa mi yóò jàjẹ kan bèlè ń ta sẹ pé tí o bá sẹ́mi gígùn nu kádàrá rẹ̀ èyí tá a là kọ́ ọmọ yẹn náà ó gùn náà ni bálaba kádàrá pé ó lò thirty five years forty fifty sixty ló lò ó kéré lójú títí wa ó gùn náà ni. tá a bá mọ ohun tí ń bẹ níbi kátó rẹ ni ọ̀pọ̀lọpọ̀ wa á fẹ́ lè gbé ohun tó yẹ ká jẹ ńgbà míì gan á fi tá a bá mọ retí ń bẹ ń bẹ àdìsí kan ń bẹ àdìsí kùdùsí ni ẹ jẹ́ kí n máa sọ túmọ̀ rẹ̀ kí n má kà torí àsìkò lálẹ́ kìámọ̀ àdìsí kùdùsí nínú àwọn àdìsí ẹ pé ànábì aláàbá ànábì sọ́dà tì ní kò sí intermediary tí ó wàá rẹ̀ tí ń ṣe ànábì jubril o kò sí láàrin yẹn táláàfin mọ̀ tí ń sọ fún un. ń pẹ́ lálẹ́ ìjọ ìgbìnà lè kìí àmọ́ àwọn ẹrú aláwọ̀ wá tá a bá dé tán a dé aláwọ̀ sọ fún àwa sọ fẹ́lòmíì ń pé ìwọ o fún mi lóúnjẹ mo mo o ò bùn mí lóúnjẹ ọmọ èèyàn á máa wò pé à ìwọ ọba wa báwo ló ṣe fẹ́ possible tí ń bù wọ́n ní oúnjẹ kò ṣeé ṣe Allah wá sọ fún un pé o ò mọ̀ ni ń pé lágbájá ọmọ lágbájá tó wáá bá ẹ pé bí ń pa òun ìbájásí o bá fún un lóúnjẹ ni òun ló ṣe kí ni o òun ló dá lóhùn ni aláwo ní jẹun o má yẹn kó takò lákàyè o èèyàn irinṣẹ́ Allah Allah ló ń dára lára ẹni tébi ń pa tó ní kó wá bá ẹ tó o bá wá dẹ́ni nì lóhùn Allah ló dá lóhùn bẹ́ẹ̀ náà sì lẹni tó wá tó ní ìdí aṣọ ẹni tó wá tó ní bùkátà gbogbo wọn yẹn Allah ní dára ń gbèsè ayé wọn ó jẹ́ kí inú ẹ máa dùn ní tí bùkátà èèyàn kan bá tara rẹ bíyá nípé à ẹni yìí rí kíní yìí bíyá pẹ̀lú fífi mí ṣe sábàbí fún nǹkan náà. ẹ wá lọ sí hospital àwọn kírísítẹ́nì wa gbọ́ngàn púpọ̀ àwọn gbọ́ngàn tó àwọn mọ nǹkan táwọn ń ṣe àwọn nídìí èrò ni àwọn máa fẹ́ fà ìwọ́nú ẹ̀sìn ṣùgbọ́n àwọn mùsùlùmí tiwa àwọn àgbà pé tọ̀ Allah ní àwọn kò try best wa ni káwa try best wa yẹn ẹlòmíì ti wá dundun pé kò ní ìdí tí gbàmọ́nà àmọ́nà kíní kankan pẹ̀lẹ́ o àbá àmọ́nà àwa náà mọ̀ pa àmọ́nà ṣebí ẹni tí bá mọ̀nà ni kò yẹ ká rí jihadi inú ẹ̀sìn tí wọ́n fi ń jagun kò yẹ wo ẹ má wọ oríjàre ẹni tí ó bá mọ̀nà ara ohun tí wọ́n sọ fún ẹ ẹni tí ó bá mọ̀nà àwọn akọ try best wa ni ànábì náà try best ẹ̀ ni ànábì ò lágbára àti fìyẹn mọ̀nà pé gbàsílámù hmm. aláàsì sọ fún un bẹ́ẹ̀ pé wà ànábì o ìnákàlà tá àdìmọ́ni àbábútà o ò lè fìyẹn mọ̀nà tó dípò fẹ́ràn o o ò lè fẹ́ni tó bá fẹ́ mọ̀nà wàlàkín Allah yahdi man yasha aláàní máa ń fẹ́ni tó bá ń mọ̀nà ẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ànábì máa strive Àwa Mùsùlùmí, hey, eh, ẹ dákun, a need ìrànlọ́wọ́ nínú ẹ̀sìn Islam. Ibi tí ìwọ náà wà ládùúgbò ẹ tó wà yẹn, àwọn èèyàn ń bẹ ń bẹ tó lè assist. Àwọn èèyàn ń bẹ ní family rẹ, àwọn èèyàn ń bẹ nínú àwọn ọ̀rẹ́ rẹ, àwọn èèyàn sì ń bẹ nínú àwọn tó tún like tó jẹ́ outsider. Bèlè ń ta sí pé ibi ọ̀rọ̀ ẹ̀sìn, ọmọ ìyá ẹ̀sìn, Musulumi ọrụ ẹsìn bùkátà ta a ní inú ẹsìn wa pọ̀ rẹpẹtẹ Musulumi ò yan zàká mọ́ ìbáyé káwọn tó bá tẹ̀ wá lówó nu wọ́n tó máa yan dáadáa ni tí wọ́n yàn án kò bá tún lọ fà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sọ sádàkọ̀ di lọ́wọ́ pé yẹn òun máa ń fáwọn oníbàárà ní nǹkan òun máa ń tọrẹ at least òun ò wa àwọn ará àwọn fẹ́ ṣe kinní kan seven days outing wọ́n wá lọ hospital káàkiri wọ́n ní sọ fún yín pé mùsùlùmí ẹ̀ eh, kírísítẹ́nì nìkan làwọn fẹ́ hẹ́ẹ̀bù gbogbo èèyàn anybody anybody làwọn fẹ́ ṣe kí ni o làwọn fẹ́ support káwọn lè bá fi gé ní ààtì wọn gbogbo àwọn ìyàwó mọ́ọ̀mù àwọn bàbá mọ́ọ̀mù àwọn ìyáálé mọ́ọ̀mù ìyàwó mọ́ọ̀mù sùlásà mọ́ọ̀mù rùbáhà mọ́ọ̀mù gbogbo ìyàwó brọ́dà tó wà lọ hospital tẹlomi ti bímọ ní ìsìn títí ń bẹ́ ń bẹ́ ń lọ bí ten days eleven days wọn wálé torí wọn ti discharge wọn wọn ti san bíìlì tán àwọn wa lọ ọbẹ̀ wọn wá wọn wá kílẹ̀ owó àwọn èèyàn tí nǹkan kan ò ṣe àbí dájá sí pé wọ́n ti tó àti lọ ó ní ò tí ì sí àwọn á kílẹ̀ bíìlì wọn àwọn á lọ sọ fún wọn pé tọ̀ àwọn ará ṣọ́ọ̀ṣì tí wọ́n wá lẹ́ẹ̀kan yẹn o wọ́n ti sanwó yín o ẹlòmíì tó bímọ wọ́n á súnmọ́ lórí bẹ́ẹ̀dì pé ah the baby is very beautiful ṣọmọ yín rèé ọmọ yín fine gan abẹ́rẹ́ kínní kan wọ́n á gbé provision fún un á tó fún un lọ́wọ́ sínú envelope àwa ní ṣọ́ọ̀ṣì kínní kínní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n ní á fún yín owó tí wọ́n mú wá yóò máa jẹ́ owó ìyá ọmọ provision tí wọ́n gbé wá ìyá ọmọ ò máa jẹ àwọn bíi pampasì bíi páàkì bíi mẹ́ta mẹ́ta tí wọ́n gbé wá ọmọ á sì rí nǹkan lò fún bíi oṣù méjì sí bíi mẹ́ta nígbà tó bá wá ti wá discharge wọn tó bá wá délé ìyàwó wa sọ fọkàn ẹ̀ pé tọ̀ ẹ̀já lọ ṣọ́ọ̀ṣì yẹn ká lọ dúpẹ́ <laughs> baálé mi ẹ̀já lọ ṣọ́ọ̀ṣì àwọn tó wá bá wa kílẹ̀ gbèsè wa lọ ká lọ dúpẹ́ wọ́n tíráyì wọ́n ṣe wá lóore olóore wa ni wọ́n o. ṣó mọ̀ kí ọkọ kọ tó bá lagidi pé yẹn dúpẹ́ ń bo kíní kankan kan ẹni àbùkù ló padà dáwájú ìyàwó rẹ bí àgùntàn ni ó mọ̀ wẹ pé ọlákọ̀ọ́rí olùsí tó ń ṣakọ nínú òṣì torí pé èèyàn kì í lójú obìnrin o tó o bá ti rí responsibility ṣe tí n bá ń bá ẹ ṣe ó ní límìtì o tó o bá ara tó wà ó mọ̀ náà o ì kọjá yẹ nísìnyí ń ń bẹ fi mọ́ ní ní ń cooperate pẹ̀lú rẹ ní ń support ẹ o níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lágídí lórí òṣì ó gbọ̀n wọn níwọ̀n níjọ́ náà ẹ dákun irú ẹni tí wọ́n help family ẹ̀ dérú level yẹn tíyàwó ẹni káwọn lọ dúpẹ́ ń bẹ̀ àti sọ òun ò lọ yóò le o tó bá fẹ́ lágídí titi ẹ̀ tó fẹ́ tó wá ní respect ìwọ lọ ìyàwó rẹ wà lọ ṣọ́ọ̀ṣì níjọ́ bá tún wá lọ ṣọ́ọ̀ṣì tó lóun lọ kí wọn pé wọ́n ṣe wọn ọjọ́ wọn á tó bùn ní nǹkan bọ̀ ẹ ẹ mọ strategy wọn á tó fún un ní nǹkan bọ̀ á tó gbé e wálé o tún wá ń jẹ ń bẹ ò ń jẹ ń bẹ fà láti bẹ̀ lọ níjọ́ míì alọ́mọ òun pé forty one days àwọn fẹ́ jáde ọmọ á tún lọ ṣọ́ọ̀ṣì á tún lọ dúpẹ́ láti bẹ̀ lọ wọ́n gba nọ́mbà ẹ̀ wọ́n fòun náà sínú àwọn kwaya ìyàwó rẹ̀ lọ́nu o torí pé ìwọ ò wúlò mọ́ lójú ẹ̀nu ó téèkì ẹni tó ní mẹ́nì tó strong gan kó tó lè control ara ẹ̀ àwọn ọ̀nà wa pọ̀ bẹ́ẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tí wọ́n ti bá Christianity lọ látara òṣì tí wọ́n mú kúrò lára ẹlòmíì pẹ̀lú ọ̀nà tí wọ́n gbà tó fi wá ń support kárí àwọn a sọ pé ohun tó ṣe dáa o Ṣùgbọ́n káwa Mùsùlùmí náà ti ẹ̀ ní effort ká ní struggle. Àdánwò bá ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí, nǹkan ń ṣe èèyàn, ẹlòmíì financial problem ni, ẹlòmíì ibi tó fẹ́ sùn, ibi tó fẹ́ gbé ni ò sí. Tá bá wá announce pé tọ̀, àwọn sister kan ń bẹ o, àbí àwọn brother kan ń bẹ tó wà lọ́spítà, ẹ dákun kan fún wọn o, kí wọ́n fi ra òògùn, kó fi tọ́jú kí wọ́n fi jẹun o, kànkàn. Agídí là ń fi rówó, agídí là ń fi rówó àwọn èèyàn sì ń bẹ tá a la kẹ́. torí ìdí èyí ń kọ́ ọmọbìnrin yìí kára ṣe kí ni o kára bá a fi mọ̀nà kò sí ohun tó difficult kò sí ohun tí ò possible pastor pastor ń di mùsùlùmí ń dà fà nǹkan bẹ́ẹ̀ ń bí nísìnyí òun náà ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí christian ní tẹ́lẹ̀ christian tó gbókun ni o kì í ṣe christian tí ò tí ì gbókun ẹnìkan kò sì ṣe wáàsí fún ìgbà tá a la máa mú dáyà tiẹ̀ dé àwọn ìwé islamic textbook ló kà ń jẹ́ náà aláà sì lò ó fún ó sì ó sì ní kí islam wọnú ọkàn ẹ̀ ó sì gbéra ẹ̀ gbéra lọ́mọṣáláṣí pé tọ̀ ẹ wá fún mi ń kẹ́límọ̀ wọ́n sì fún ń kẹ́límọ̀ ó sì di nìkọ́ báyìí kódà nìkọ́ báyìí gan tó lòun tó wá dà wọ́n ṣe nà sí ààfin o àwọn tó ti bá nù islam ti pẹ́ gan wọn ti ìbojú àrí mùsùlùmí tóun ní pé àwọn ò lè bojú ń tòun o ojú yẹn nìkan lòun ò lè bo ẹni tó bá ẹ ń bẹ̀ ti ń bojú àwọn yẹn kan bẹ̀ bẹ́ẹ̀ yẹn túmọ̀ sí pé aláàní ń fìyàn mọ̀nà kì í ṣe wáàsí àáfàá kankan mo lè máa ṣe wáàsí fún yín nísìnyí látàárọ̀ dalẹ́ nísìnyí kí n wá ní pé tọ̀ kí lẹ fẹ́ sọ lórí nǹkan tí mo ti ń sọ látàárọ̀ ìkẹ́ à mo tiẹ̀ ṣe ń wò yín lásán gan ọ̀bọ lẹ́jọ́ ló bá tán ẹ̀ ṣára mi ò ní balẹ̀ wáàsí yẹn lè má wúlò fẹ́ lòmíì aláàní ń jẹ́ kó ní pààtì tèmi kọ́ ni pé ìkíláàsì tèmi bá ní tí n bá fi sọ àti ìbámu tó bá ti súnà ànábì mu èyí ní láàdá tí ìbá ti sí fẹnu ń bẹ torí dé èyí ń kọ́ yín jẹ̀mọ́ wa a ní bùkátà tó pọ̀ nǹkan ń ṣẹlẹ̀ ọ̀ràn èèyàn kan ni pé ó ń dáwọ́ mọ́ṣáláṣí ẹ wá gbóhùn lákalẹ̀ pé kí ni kan máa kọ́ máa mọ̀ pé èyí ni ẹ lè wá ẹni tó ní pírọ́blẹ́mù kan nígbà ẹni ẹ̀ẹ́sà ẹni ìyàwó yín wà lọ́sípítà òkè èyí lè wá nídìí báyìí lẹ́yìn kan òun kan tẹ́nìyàn kan ò sí ń bẹ̀ ẹ sì bùn àwọn èèyàn kan ń bẹ àwọn máa ń fún àwọn àfáà kankan lówó mo sì mọ àwọn àfáà kan ní ìgbà tá a wà ń lé ìgbó ní bídíà làwọn àfáà yẹn ń jálàbí ni wọ́n ṣùgbọ́n àwọn tó ń lọ ọ̀dọ̀ wọn náà ò dá nǹkan kan mọ̀ wọ́n lọ gbé one million fáfá náà ń jẹ́ náà èyí tí mo gbọ́ last wọ́n fún one million ni pé àwọn tó bá búròkì tí a bá ń jẹ tó bá nídìí help ní vicinity wọn pé kí kán máa fún wọn bẹ́ẹ̀ so ṣùgbọ́n mùsùlùmí mùsùlùmí ẹ dákun ẹ já sán ṣòkòtò wa gbìyànjú kò easy àti rówó o kò easy àti rówó lóòótọ́ ṣùgbọ́n káwa náà máa dá sí nǹkan àwọn ọ̀nà kan tó wá ń bẹ tí nǹkan rọrùn a lè fi rí nǹkan ṣe táwo ò bálágbára àti gbé nǹkan tán pé à nso tẹ́ni yìí dẹ̀ ń sọ yìí ó wù mí n dá sí kíní o àbí ká achieve kinní yìí o àwọn èèyàn kan náà ṣáà máa bẹ tó máa ní lọ́rẹ̀ẹ́ táwọn náà máa lẹ́mìí rí bíi tiẹ̀ náà ó lè fi lọ̀ wọ́n kò sí ohun tó burú mi ká kírèètì gúrùpù pétọ̀ gúrùpù tá a kírèètì yìí o a fẹ́ máa fi sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn ni kódà kan tẹ̀ wá ní pétọ̀ ẹ fẹ́ máa fi sọ̀pọ́ọ̀tì àwọn mùsùlùmí pé pọ́fátì pọ̀ láàrin nínú Islam nínú láàrin mùsùlùmí púpọ̀ pé àwọn kìrìsìtẹ́nì sì máa ń tètè ríra wọn ọ̀nlíjì kò mí pọ́blẹ́mù olówó dé àwọn mẹ́mbà àwọn ṣọ́ọ̀ṣì wọn lè gbé bùkátà ẹlòmíì completely wọ́n lè gbalẹ̀ fọkàn ìyàwó mi ṣé bá máa ń rí mass wedding wọn tó máa ń ṣe wọ́n ṣe mass wedding fún wọn náà pásá kọ́ ni pé tọ̀ ẹ̀yin sí ń wù àti kí n tẹ̀ wá ń bí ẹ máa bọ́ta mo ti rí kan lọ́run láyìn rí bẹ́ẹ̀ mọ́kú ti máa ń rí lẹ́ẹ̀kankan ọkùnrin tó jáde ń jẹ́ náà ń lọ bíi thirty obìnrin lọ bíi forty five ó wá ní kóbìnrin kankan máa dúró sẹ́yìn ọkùnrin tó bá láìkì wàláhì lẹ́yìn ọkùnrin kan àárín obìnrin mẹ́ta mẹ́rin ti ń dúró sẹ́yìn ọkùnrin yẹn kan Ah! Èé, kéèsì mi tún nìyẹn náà o. Ó wá ń sọ fún wọn pé gbogbo ọkùnrin thirty yìí, iye obìnrin tó tọ̀ sí yín lẹ́yìn yìí, àǹfààní kí ẹ mú ẹ̀yàn kọ̀ọ̀kan lẹ ní. Pé tọ̀, ẹ̀yin kí kálukú mú ẹ̀yàn kọ̀ọ̀kan nínú, kó wù ẹ̀yin kó mú ẹ̀yàn kọ̀ọ̀kan. Ẹ̀yin tí wọ́n bá ti mú yẹn, ẹ lọ jókòó, di next agenda tó òun máa tún Àwọn tí bá ti mú yẹn, àwọn máa mú date wedding gbogbo yín, òun gbé wọ́n dẹ̀ ṣe wedding fún gbogbo wọn. Wọ́n mú jọ́ o, wọ́n ṣe wedding fún gbogbo àwọn bíi thirty lẹ́ẹ̀kan náà. Àwọn wa ń bẹ nínú wọn pé why tí o ṣe tí marry tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé why tí o ṣe tí marry ó ní responsibility ni, ó ní òun ò tí ì níṣẹ́ ni, ó lóun ò ní kíní ni. Àwọn tó ń gbalé fún ń bẹ nínú wọn, àwọn tó bá wáṣẹ́ ń bẹ nínú wọn, àwọn tí wọ́n gbalé fún wọn tó ní ṣọ́ọ̀ṣì ni ó máa sanwó ilé wọn títí tọ́kọ rẹ̀ ó fi ríṣẹ́. Wọ́n dẹ̀ máa ń oúnjẹ sínú ilé wọn. Àwa Mùsùlùmí ǹjẹ́ wọ́n tiẹ̀ lè bùyàn ń gà àdágolo mílíkì débi tó fún yẹn lápò rẹ̀ sí. ìyà ń jẹ àwọn mùsùlùmí tó pọ̀ o ẹ lọ sọ́jà ẹ̀wọ̀ àwọn obìnrin wa tí wọ́n ń bẹ ń bẹ̀ ebi ló ń pẹ̀lú míì ẹ ẹ̀ débàdàn rí tẹ́ ẹ bá débàdàn rí ẹ wá bàdàn ẹ má lọ bì kankan lágboolé o ẹ máa bọ̀ lẹ́sírẹ́sì ẹ máa bọ̀ títì láàrin ọjà ẹ ra àwọn ìjáàbù màmá oníjáàbù tí wọ́n ń ta pure water àmì lẹ́gbẹ̀ẹ́ títì tẹ́lómi ń ta ń káṣífù pẹ̀lú nìkọ́ọ̀bù lójú nígbà tí ò sí nǹkan kan lé ẹ wàá máa béèrè pé à ọkọ ẹlòmí ọkọ wọn dà ta ló tiẹ̀ fẹ́ wọn ta ló fẹ́ wọn kọ wọn ń kọ́. ṣebẹ́ nìkan àfáà kan àti ìyàwó tó ń bojú ni ìyàwó ẹni yẹn wọ́n sì lọ́ọ́ kọ́ àwọn ọmọ méjì sí rédíò station wọ́n sì sá lọ wọ́n kó wọn síbẹ̀ wọ́n sì bá tiwọn lọ pé tọ̀ wọ́n á máa fún yín lóúnjẹ ńbẹ̀ kí wọ́n tó wá wọn tó ni wọ́n kàn létàlétà kó tó gbọ́ wọn sórí rédíò ẹnìyẹn wá ń ṣàlàyé bí iṣẹ́ ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn ò gbéṣẹ́ wá mọ́ ìyẹn àáfàá bricklayer ni àwọn èèyàn ò gbéṣẹ́ wá fóun mọ́ wọn ò gbé nǹkan fóun mọ́ kò sí nǹkan mọ́ ìyàwó ti gba owó corporation wọ́n fẹ́ fi sí ṣọ́ọ̀bù kékeré kan hundred thousand àwọn ti fi jẹun tán kò sí nǹkan kan àwọn ọmọ yóò sì gbọ́dọ̀ wàá kú wọ́n fi wá dà wọ́n sí iléeṣẹ́ rédíò wọ́n kó wọn sẹ́nu géètì àwọn sì lọ. ìyá ń jà àwọn èèyàn nǹkan ń ṣẹlẹ̀ àwọn èèyàn ní bùkátà àwọn èèyàn kan láṣìstáǹsì ní alẹ́ yìí ní ìsinyìí a ti receive message nínú platform àwa ṣàjẹmọ́kéwú nígbé àwọn bọ́dà kan o ó ní this help o eh, after tó bímọ tán o wọ́n discover kínní kan o emergency money o hundred thousand a ẹ̀ tí rẹ̀ nìkan mú five thousand naira kalẹ̀ débi one thousand for now èmi tí rí ẹ èèyàn mélòó láwà lọ́ máa kanlẹ̀kùn ilé ẹ̀ pé dákun ẹ support wa àwa la máa ran ara lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí ẹ dákun ẹ já dìde àti pé ẹni tó wá ṣẹ̀ sílé ni la mọ̀ àmì ẹni tí ó kàn lọ́la hasin ilan nas testa abid kulu bahumu fatolama staabada alhisanu insana tó dìde èyí ń kọ́ ẹ̀jẹ̀ kí ni o ẹ̀já ẹ̀já túraká kí Allah ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn fún wa. Kò jẹ́ bí ó ṣe jẹ́ níbẹ̀ yẹn. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته